والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وقولوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان عليك فإعراضهم فإن استطعت أن خطأ في الأرض أو ظلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون. rẹ̀ látòrí àyà kẹtàdínní àyà kẹtàlélọ́gbọ̀n bẹ̀rẹ̀ látòrí àyà kẹtàlélọ́gbọ̀n nínú Suratul An'am ọlọ́run bá ń parọ́ wa fanabi sallallahu alaihi wa sallam ọlọ́run bá ṣe ń tu lójú nípa ìṣesí àwọn èèyàn sí i lórí iṣẹ́ tọ́lọ́run bá fi ràn nítorí pé ọlọ́ni wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah àrùn òjíṣẹ́ kan sí ayé àyà torí káwọn yẹn lè bá a máa tẹ̀lé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà tó jíṣẹ́ bá wá jíṣẹ́ ọlọ́run fáwọn èèyàn tó wá sí pé àwọn èèyàn yìí kàkà kí wọ́n gbàgbọ́ kàkà kí wọ́n tẹ̀lé tiẹ̀ ńṣe ni wọ́n sá ìgbàgbọ́ sí ńṣe ni wọ́n takò ilé yọ jẹ́ ìbànújẹ́ yọ jẹ́ nǹkan ìbànújẹ́ fún ànábì ọlọ́run yóò sì jẹ́ ntí yọ ọmọ sahila yìí lo nínú ọkàn òjíṣẹ́ kúrò làwọn èèyàn yóò ti ṣe sóríire. So láti fi kó lọ́wọ́ bá lọ́rán mi sí wọn èmi sì jí sí ọlọ́run tó lọ́wọ́ bá fi rán mi sí wọn kàkà kí àwọn èèyàn yọ gbọ́ kí wọ́n gbà àìgbà àìgbàgbọ́ ni wọ́n ń ṣe eléyìí ọmọ àbá ànábì lọ́kàn jẹ́ kàkà kí wọ́n gbọ́ ohun tó sọ fún wọn pípèsè ọlọ́run ni wọ́n gbàgbọ́ lódodo wọ́n ń pè ní rọ́ọ̀ dípò kí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run tọ́lọ́lọ́run bá fi rán sí wọn wọ́n ń yà pàṣẹ tọ́lọ́run bá wọn fi ànábì lọ́kàn balẹ̀ wọ́n ń pàrònú rẹ̀ fún un. ibi kọ̀dọ̀ náà lẹ́mú ìnáwó lẹ́yà àjọ́nù kẹlẹ́dẹ́ ọkọ̀ọ́lọ́ dájúdájú àmà wípé ń bọ̀ ọlọ́kàn jẹ́. ohun tí wọ́n ń sọ nípa sẹ́tà fi ràn ọ́ sí wọn ìsọkúsọ tí wọ́n ń sọ ìwékòwé tí wọ́n ń wé nípa pé irọ́ ni kìí ṣe òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba àwa ti mà wípé ń bọ̀ ọlọ́kàn jẹ́ bóun ni òṣè ní bọ̀ ọlọ́kàn jẹ́ iṣẹ́ tá a fi rán ọ. sí wọn tó sì ṣe pé ẹni tó fi rán ọ sí wọn òun lẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá wọn gbogbo oníkálukú ló sì mọ̀ pé nǹkan ló ń ṣẹ̀dá rò ń ṣùgbọ́n ọlọ́run ọba ló ṣẹ̀dá gbogbo wa tó wá yẹ wá kápẹ́ ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ó fi ṣẹ́ ránṣẹ́ sí wa ká gbọ́. ká gbà ká gbọ́ ká tẹ̀lé ká ọlọ́run ọba tó fi ránni sí wa nírọ́ ǹjẹ́ ń tọ́ adá níbí wa yẹ wá bí kúkú yẹ wá kò sì rárá ọlọ́run ọba wa ọwọ́ fi ànábì lọ́kàn balẹ̀ kí wọ́n hùwà tí ìwà tí wọn bá sí òwú kò lè takun tọ́nà wọn bá ti mà ṣáájú torí kò sí nǹkan tuntun ṣẹlẹ̀ tí ọ̀bọ lọ́wọ́n bá lójijì tọ́rọ kó ti mà á ṣáájú kó tó ṣẹlẹ̀ ọlọ́run ní àwa ti mà dájú ìpè tí wọ́n ń sọ nípa pípé ń tà fi ràn sí wọn nírọ́ àwọn ọlọ́run bá mà. ìbànújẹ́ rẹ̀ nípa tí wọ́n ń sọ ọlọ́run ọba ló ń mà ó dàbí kárán ní sẹ́ni pé lọ jíṣẹ́ fún wa káwọn ẹni tí a wá rán yẹn sí wọn kí wọ́n fi òkò èpè kọ̀bákùngbé ọ̀rọ̀ kí wọ́n fi pàdé ẹni tí a rán sí wọn ibi tí ohun tí wọ́n ń ronú pé tọ́ ó láti wá wí bàbá délé báyìí ìyá làwọn kìíní ti jẹyàn yìí èèyàn á ń bẹ lọ́nà kó tó ti pọ́ délé bàbá tó ọ̀ràn ẹsẹ̀ bá ti ọba fi ẹ̀rọ gàásì mi létí pépé ẹ̀ló ẹ̀ló bàbá àti orí tún àṣẹṣẹ ọ bí wọn ti ṣe fòkò pàdé rẹ àti pé gbogbo ẹ̀ láàrin fọkànbalẹ̀ sátùmọ̀ padà bọ̀ wálé. sẹ́wọ̀n pé tẹ́sẹ̀ rẹ ọ̀bá ara rẹ̀ tẹ́lẹ̀ àwọn máa bọ̀ gaara ni nísìn torí pé ntọ́ràn ṣẹ́ fẹ́ ṣe fún ọ ọ̀pá mẹ́sì ó sì ti fi ọlọ́kàn balẹ̀ níta ni kò ṣe ni wọ́n ti ṣe ọ níta ni kò ṣe ni wọ́n ti ṣe ọ ìyókù ìsílẹ̀ láàrin àwa sáwọn ìṣẹ́tọ́ yẹ kí wọ́n jẹ́ ló ti jẹun ìjọba já sí yá àwọn aláfíà jẹ wọn ìwọ́kọ́lọ́ba àfíà jẹ wọn. ọlọ́run atụma ikpe láti mọ yìí pé dájú ohun tí wọ́n ń sọ ń bọ̀ ọlọ́kàn ó sì ti ṣe sọ nínú àyà mi pé fala tadhhab nafsuka alayhim hasarat àmọ́ jẹ́ kẹ́mi rẹ̀ ọbọ̀ mọ́ jẹ́ kẹ́mi rẹ̀ lórí ìbànújẹ́ tí ń ṣe lórí pa pè wọ́n títí wọn ò gbọ́ wọn gbà wọ́n parẹ́ o ọlọ́run tó da náà nítorí wọ́n bá para rẹ̀ tó àwa táwọn jẹ́ ipa ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ńkọ́ àwọn ń pa àwọn èèyàn ẹ̀sìn lọ́n oníkan ní ẹ̀sìn pàǹkìtàn mi pa pẹ̀lú ẹ̀ wọ́n ń gbọ́ wọ́n yín mú jọkùn sọ lọ́gẹ̀dẹ̀ jọkùn tiẹ̀ sọ tòmátì jọkùn lẹ́yìn àwọn àbánú jẹ́ pé kẹkẹ gbọkẹ gbanáni kẹkẹ gbọkẹ ọwọ àti torí tí wọn para rẹ tá lọ fẹẹ fi jọ ànábì sallallahu alaihi wasallam mẹjẹ kẹmí rẹ ọbọ nítorí ìbànújẹ́ pé wọn ń gbọ́ wọn gbà èyí tá a bẹ ọ ló ti ṣe yẹn rẹ ló ti jẹ pé màá tó máa ń sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn ẹni tó bá gbọ́ ọ ló sórí rẹ ẹni tó bá sì gbọ́ ara rẹ ló ṣe kò nídìí kí wọn para rẹ torí tún ẹnìkan ẹ ń tẹ̀sọ́ látijọ́ yìí wọn gbọ́ wọn gbà kọ́dà gan wọn tún ṣe fún wọn múra sí i ṣé wọn ti gbọ́ àìgbáyún ọlọ́run yóò ṣe dájọ́ fún un èyí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ para rẹ̀ kó ṣera rẹ̀ léṣe torí pé ẹni tó ń pè ọ̀gbọ́ kó gbà. bákan náà la'allaka bākhi'un nafsaka allā yakūnū mu'minīn ọlọ́ni àbọ̀ para rẹ̀ ni tó para rẹ nítorí pé wọn ò gbàgbọ́ ni ọ para rẹ wọn para rẹ wọn para rẹ nítorí pé wọn ò gbàgbọ́. ọlọ́ntúni fẹlẹ́ alẹ́kẹ̀ báàkì ọ̀nàfẹ́kàrẹ́ ẹ̀tẹ́rì ilẹ̀ nìkùnrin òbí hẹ́ẹ́dẹ́lì fẹ́dẹ́ẹ́sì ẹsẹ̀fẹ́ àbọ̀ para rẹ lórí tiwọn nítorí pé wọn gbàdúrà fi ràn ọgbọ́ ọ wàá fi ìbànújẹ́ para rẹ rárá ọlọ́ni rárá wọ́n sì bànújẹ́ para rẹ̀ tòlẹ́ ìtumọ̀ sí pé tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ọlọ́run tó bá gbọ́ ọ̀nà tó bá sì gbọ́ náà lọ́ mọ̀. kí wọn abẹ́wò lẹ́nu òtútù torí pé ọ̀sọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn òbí ṣiṣẹ́ kò bẹ́ẹ̀ wúlẹ̀ kọ́ ọmọ làágùn kékeré ló dé àwọn èèyàn tá à ń pè lájújọ́ yìí náà ni àbí egungun mi ti wọn ni tí wọ́n fẹ́ sórí wó ni ṣé wọ́n lọ ń tà ní tí ẹni kọ̀ọ̀kan nítorí tó sọ tuntun ẹ fi yókù lẹ fún ọ̀bọ láàrin mi. ọlọ́ni sọ ìnáhùn ẹ̀yọ́ kẹ́lẹ́ múnà kìí sì wọ́n ni wọ́n ń pè lókùrọ̀ kìí sì wọ́n ni wọ́n ń já nírọ̀ iṣẹ́ ọlọ́ọ̀tọ̀ ń jẹ́ fún wọn kìí sì pé wọn ò gbọ́ nítorí pé wọ́n wò pé rọ́ọ̀lọ́ ń pa fáwọn. wọ muhammad wa abdullahi sallallahu alayhi wa sallam kìí ṣe pé wọ́n ni wọ́n ń já nírọ́ pípé rọ́ lọ ń pa fáwọn ní òjò wọn gbàgbọ wọ́n ti mọ ọ́ ní ọ, wọn ká irọ́ mọ́ ọ lẹ́nu rí nígbà wàdà hmm, nígbà wàdà wọn lẹ́nu pé àwọn èèyàn yìí bá ń sáwàdà ti débì kan ẹ lè má ẹ máa wò pé ah, ẹ bá wà dání. nígbà wàdà gan ọ̀karọ́ náà ànábì sallallahu alaihi wasallam lẹ́nu rí náà ànábì sọ pé la takdhib walau kunta maziha wọ́n gbọ́dọ̀ parọ́ kọ́dà kó ṣe kọ́ ń ọmọdé wa àwọn ọmọ ọ gbọ́dọ̀ parọ́ irú ọmọ tí wọ́n bá ṣeré wọn wà á kọ́ pé wọ́n ànábì yi sallallahu alaihi wasallam wọn ọ̀ka rọ́mọ lẹ́nu rí wọn ọ̀ka ìrọ́mọ lẹ́nu rí kìí wọn ni wọ́n pè kí tí wọn gbàgbọ́ hmm, ọlọ́run bá tó ti ma ẹni tí ò tí tó bá báwo ni ó ma dojú sú àwa nínú tó tá tó sọ fún pé pé tí pè torí wọ́n mọ̀ ọ́ lólódodo wọ́n mọ̀ pé rọ́kọ́ lọ ń pa walakinna adh-dhalimina bi ayati Allahi yajhadun ṣùgbọ́n alábùsí àwọn ayọ̀ ọlọ́run ọba ni wọ́n sá ìgbàgbọ́ sí alukuraani ni wọ́n gbàgbọ́ kìí ṣe pé wọ́n wọ́n kò lè bá àwọn sọ̀rọ̀ báwọn àwọn ọkọ irọ́ ni kìí sì wọ gangan ni wọ́n ń takò ṣùgbọ́n tó mú wa kò ní wọ́n wọ́n sá ìgbàgbọ́ sí i agídí ló sì fà á kí ẹ bó ṣe wá lọ́dọ̀ Sufyan Thawri àtàwọn míì pípé agídí tí wọ́n ń ṣe ló mú wọn takò òdodo ẹgbẹ́ wa kan wá pé Abu Jahl wọ́n sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin sì mọ̀ pé Abu Jahl ló náà là ń pè ní kíni Fir'aunu hadhihi al-ummah Fir'aunu jọ yìí wọ́n sọ fún aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ní inna la nukadhibu àwọn òpin ọlọ́kùnrin ọ̀ walakin nukadhibu bima ji'ta bihi ṣùgbọ́n tó pè wá tó mú wá là ń pè nírọ́ la hawla wala quwwata ẹ̀rí ó ṣe déédéé ọlọ́ni fẹ́ innahum la yukadhibuna kìí sì wà ní wọn pè lókùrọ̀ walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun ṣùgbọ́n ayọ̀ ọlọ́run tó lọ́n fi ránṣẹ́ sí al-Qur'ani òní wọn pè nírọ́ subhanallah eléyìí ló mú kọ́ lọ́n sọ ayà ìkàlẹ̀. فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون أبو عبد الله الحاكم أن لقب بحديث إيجاده من ترى المستدرك حسن صحيح على شرط الشيخين ولم يخرجاه أبو عمي توا يقول النبي صلى الله عليه وسلم أقعد فصافحه النبي عبد له فقال له رجل ẹnì kan bá sọ fún mi pé ألا أراك تصافح هذا الصابئ ẹnì kan sọ fún Abu Jahl pé sẹ́yìn rí ọ wípé wọn náà ń ba ẹni tó pẹ̀sìn àwọn baba ńlá rẹ̀ ń tì tó yá yàkuyà máa lọ ǹjẹ́ ìrí pé wọn náà tún bá a lọ́wọ́ yẹ gbogbo èèyàn bíi ti ẹkọ wọn sọ fún àbújá lọ torí pé ẹni tá a bá ti bà lọ́jà mọ́ àmì pé a fẹ́ràn ara wa ni ẹni tá a fẹ́ràn àbí tí wàhálà ti fẹ́ máa ṣẹlẹ̀ tó gbọ́ wa kí náà ṣe á bí gàtà rẹ̀ salaamu alaykum salaam wọ́n sì máa wo bòmí ó sì túlẹ̀. tò ìgbà tí anabi sallallahu alaihi wasallam wọn bá Abu Jahl lọ́wọ́ tẹ̀sí ma pé gbogbo tí àwọn èèyàn ńlá ń bá ń ṣe àwọn èèyàn máa sọ wọn èèyàn ńlá ìsábà kíyèsára ṣùgbọ́n àwọn èèyàn máa sọ gbogbo ń ṣe sọ wọn kíyèsí lọba rìn wọn kíyèsí bíjòkó lọba wọn kíyèsí tálẹ́ni tí wọ́n á dọ̀ rẹ sọ tani wọn náà lọba máa sọ ìwọ ò ní sọ so ó wá ní ìtumọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn so tani ẹni ẹ ta lọ́ wá bọ̀ lágbájá òní à nínú àwọn ẹni tí bàbá gba tiwọn o lágbájá àti lágbájá àti tàmẹ̀dù àbí ẹ̀kọ́ ni wọ́n ní kí ló dé tẹ́sí à wọ́n máa wá dọ̀ àwọn náà máa lọ sọ́dọ̀ tó wọ́n á sọ pé àbújá ẹ̀yin náà lẹ síwájú nu ká má gbà nábì pọ̀ kí lọ́ wá dé tó fà jẹ́ pé wọ́n náà ló tún bà lọ́wọ́ fẹ́ẹ́ rí di abájọ́ ń bẹ̀ tọ́. So, abuja Jahl wá dá lóhùn ó ní inni a'lamu innahu lanabiy mo fi ọlọ́run búra mo mọ̀ dájú pé ànábì ọlọ́run ìdàkùn ẹ̀wù ẹ̀wù tí ma jáwọn èèyàn wọ náà ó ní mo fi ọlọ́run búra mo mọ̀ dájú pé ànábì ọlọ́run walakin mata kunna li bani manafin ṣùgbọ́n tí ò yé mi. tó mú wa má lè gbàgbọ́ ó ní pé nínú ìgbésí ayé wa àwa àtàwọn abalagbọn baba ńlá nabi sallallahu alaihi wasallam àwọn jẹ́ àrọmọdọ́mọ manaf kò síjọ́ kan rí tí wọ́n sáré tí wọ́n já wa lẹ́yìn àwa pẹ̀lú wọn àjọṣe dọ́gba ni bí wọ́n bá ṣe nǹkan kan àwa náà ṣerú ẹ̀ báwa la bá kọ́ sí àwọn náà ṣerú ẹ̀ bọ́lá ti jẹ́ pé àwọn ni àwa náà ṣerú ẹ̀ láti ṣe ń lera wa lárí yìí ẹnìkan ò tí ì wá tayọ ẹnìkan ebe tí wọn ga ju tiwa lọ rí tiwa náà ga ju tiwọn lọ rí bá pàrọ̀ kan gorí tiwọn tó fẹ́ ga ju tiwa lọ àpàrọ̀ ó gorí tiwa náà ni ṣùgbọ́n làásì wá fẹ́ dọmọ ọ̀dọ̀ tá a dé ara ẹ̀yìn tí ọmọ tọ̀ wọ́n lẹ́yìn ẹ̀rí ìkórìíra ìbínú pé bóò la gbọ́n tàwọn ànábì sallallahu alaihi wasallam sọ agaju tàwọn Kùrẹ́ṣì ń gbogbo wọn o àmọ́ pé bóò làwọn àtìrandíran lágbájá nínú ẹ̀yà wa kan náà làwọn ò ti ṣe wá gbájú àtìrandíran bàbá ńlá tiwa lọ. tòun ni tọ́fà tí àwọn òfin lè gbàgbọ́ nù àmọ́ òun mà dájú pa ànábì ìyẹn ni pé wọ́n kọ́lé àwọn náà kọ́lé wọn láya àwọn náà láya wọn ń fowó dábìrà àwọn náà fi ń ṣe ẹnìkan wọn wọ́n á sọ pé ànábì lò ìjọ làwọn náà ra ànábì fò lára ànábì mú wa sọ̀rọ̀ nù àlèlè mú ìdínú tá a bá láwa gbọ́ yóò dà ànábì òdodo lọ́dọ̀ gbogbo èèyàn tàmí tá a bá takò báyìí á sì jọ wà bá ṣe wà lẹ́wù kan náà. ìdí tí òfin tí wọn fi gba anabi sallallahu alaihi wasallam gbọnà ọ̀kan nínú àwọn tó gbọ́rọ̀ wá wá ka ọ̀rọ̀ Ọlọ́run olùfẹ́ innahum la yukadhibuna dájúdájú kìí ṣe wọn ni wọn ń pè lókùrọ walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun ṣùgbọ́n àwọn ayọ̀ Ọlọ́run ni wọ́n ń takò wọ́n mọ̀ ó jù sí náà ṣùgbọ́n wọ́n ń takò. jíjẹ́ òjíṣẹ́ ọlọ́run tó ọjọ́ òjíṣẹ́ ọlọ́ wọ́n mọ̀ pé wọ wọ muhammadu yìí òdodo lọ sọ ṣùgbọ́n tó olóòmú wa lọ sọ ọ́dà nàbì ókè àwọn ń takò tó olóòmú wa tó sọ ọ́dà nàbì náà gbàtà bá sì ti takò ọ kò ní muhammadu abẹ́ ìṣura torí pé ń tọ́ gbà wá lọ́sọ̀ọ́ di rasulullah táwa bá sì ti takò ìjódodo ń tọ́ lọ́ọ́ wá hàn. àtẹ̀pọ̀ sẹ́kù bá ṣe mọ̀ ọ́ muhammadu Ama abdullah tí ì parọ́ àmọ́ tó mú wa ó ti gbé ẹ̀wù ńlá kan wọ̀ ọ́ ní ìsìnkú di ànábì ọlọ àwọn ò sì lè gbà àtẹ̀pẹ́ tó mú fún ọ lókun fi ju tiwa lọ àwọn ọ̀gbà gbọ́ subhanallah ìkórira. ọwọ́ lọ́dọ̀ bàbá oníṣírà muhammad ibn ishaq. onagba alátọ̀dọ̀ azọ́hìrì nínú tan Abu Jahal wọ́n ní Abu Jahal kan wọ́n tẹ́tí keke alukoro Al-Qur'an ní ẹ̀yìn ògiri ilé anabi sallallahu alaihi bí kéèyàn fetí sí ara ògiri ọmọ agbọ́n tí bá ń sọ ọ́nà ilé kó làwọn ilé náà rí ilé ìsìn gan bàbá rí gbọ́lára ògiri ẹnu kó súnmọ́ ibi tí wíńdò bá wà ní títí tọ́lọ́ èjé kí wọ́n mọ̀ pọ̀ wà ń bẹ̀ tí wọ́n gbọ́n léṣo létí. tọ́ eléyẹn òun bá ó dúró lẹ́gbẹ̀ẹ́ ògiri ń jí ń tẹ́tí gbọ́ àlùkùránì níta nàìjíríà torí pé ẹ jẹ́ ká lọ mọ̀ pé gbogbo ẹni tí máa ń takò wá lójúkorojú ẹni tí ń takò wá nígbà tójú bá rìn jù kì í ṣe gbogbo wọn ìní ọ̀tá kò wá tọ́ba kúkúra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tó ń gbọ́ yẹn òdodo ni ṣùgbọ́n ìbẹ̀rù àwọn àǹfààní kan ti ń rí lọ́dọ̀ àwọn èèyàn tó ń jọ ń parọ́ fúnra wọn ó lè mú má lè gbà pé òdodo ní tẹ̀sán torí pé ẹlòmíín wà tó ṣe pé tó náà bá tẹ̀lé ní tẹ̀sán yẹn lérò tiẹ̀ ipò ọ̀bọ̀ mọ̀ lọ́wọ́ toró tó jẹ ó yẹ bídí àná àwọn tí ń tẹ̀lé àríjẹ màdàrú ni wọn níjọ́ tí wọ́n bá ti lọ́ọ̀ ṣe màdàrú wọn wọ́n fẹ́ dúró dọ́gba lọ ọ̀sẹ̀lẹ̀ wọ́n làwọn ọ̀fẹ́ ọmọ ń kò ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa takò yín lójú ayé tó bá kúkúra yóò ah, báwọn ẹni tí ń takò yín yẹn tá ń bu yín yẹn tá ń ṣe gbogbo ẹ̀ yóò sì tún fòrò gbora yóò tún wá ba yín lé ipò ńṣe kọkí o ta síbẹ̀ mi gbọ́ pé òun ṣe pé fún ẹ dákọ̀ ẹ̀ máa ṣe sùúrù torí ìta ń ṣe lọ́sàn-án so àmọ́ ní ìsinmi ọmọkùnrin lẹ́ẹ̀mọ́ ẹ̀kọ́ wa la hawla wala quwwata irú so kò sì ní sọ pé òun wà lọ́dọ̀ yín lóru àná bí wọ́n bá tún di láàárọ̀ tí wọ́n bá tún bú èbú so àwọn èèyàn tún máa ń pé ẹ tún bú sí ẹ sì kún subhanallah so níjọ́ tó bá di kí wọ́n ka mọ́lẹ̀ yín táwọn náà sì fetí sàrò gidi tí wọ́n gbọ́ pé kí ó ní ń gbà àwọn bá ní ẹ má pààrọ̀ fún wa mọ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra adìẹ tọ́ kápẹ́rọ Abu Jahal. ìní ọmọ wa wá ipò ń fẹ́ tẹ́tí gbọ́ alukurani wọ́n yọ wá tọ́ òun wá kọ̀mọ̀ pẹ́lú mi náà tún ṣe lóru iná ló ṣe pa sọ pé ó yẹ kí iná kárí gbogbo òlu ó yẹ kí kárí gbogbo àìsí lọ síwájú pátá gbáà ìnìyàn ń dákú ntun jìn dákúdájì iná wàláhì àmì àìní lọsíwájú rárá ni táwọn olórí wa bá máa ń ronú kò yẹ kí wọn lè báyàn sọ̀rọ̀ à ń bọ̀ síbọ̀sí kí wọ́n tún ní kí ló sọ lónìí o kí ló tún sọ kí ní ń rí sọ irọ́ ẹ rí iná lásán pèsè fáwọn èèyàn nítorí pé iná tẹ rí yẹn ó ní bàbá ńlá security bàbá ńlá security iná ò lè wà láyìíká abitọ́ wà kẹ́nìkan máa fara pamọ́ kó n fẹ́ ṣe ọ́n sùtà inú lè wà láyé ká àbítọ́ wà kẹ́nìkan máa fara pamọ́ kó n tẹ́tí gbọ́n tó ń sọ torí pé bọ́ọ̀ bá rò gangan ó rí òjì rẹ̀ tó nítorí délé bàbá sì ti fura tọba gbúrò ẹsẹ̀ tọba jáde tọba lé ọmọ kó yàn ló ń lé kìí ṣe ńgbà tó ti pé náà ń bẹ mẹtí bàbá síná ó lè jẹ́ pé wúrẹ́ lásán lọ gbọ́ tó máa lé wúrẹ́ kánú tó ń ṣe ra lẹ́sìn. so òun lo àǹfààní òkùnkùn ọ̀farapamọ́ kò wá mọ̀ pé bóun ti ṣe lérò kóun náà tiẹ̀ lọ farabalẹ̀ gbọ́n tí ni kẹfẹ́rí mi náà bẹ́ẹ̀ ni kẹfẹ́rí mi náà bẹ́ẹ̀ ni kẹfẹ́rí mi náà sẹ́sì máa pé mo fẹ́ lọ yọ ọgbọ́ lílọ yọ ọgbọ́ òun kò ní mú mi lè sọ fẹ́ lómi náà torí kálukú ọ̀fẹ́ mà kọ̀fẹ́ kẹ́lómi àwọn mọ̀ pé òun lọ yọ àbújá ọyọlọ kọmọ pẹ̀lú mi náà bíi tòun náà wà nínú àwọn abẹnugan Abu Sufyan òun náà yọlọ gbọ́ òun náà mọ̀ pé ẹnìkan Abu Jahal òun náà ń bẹnu ẹni tí ọ̀n yọ gbọ́ Al-Akhnas ọmọ Sharik òun náà tún sì kẹta kálukú wa lọ́tọ̀ọ̀tọ̀ ni o òkùnkùn sì wa ó lè jẹ́ gbé ara wọn dúró sí kálukú ò ẹ̀rù kí tó kùnkùn bá wà èèyàn ti tó láti dẹ́rù bara rẹ̀ ìwọ fúnra rẹ̀ ó tó láti dẹ́rù bara rẹ̀ tó kùn bá wà tó máa ń rìn lọ kápọ̀ ńlọlé irú àwọn tí wọ́n máa rìn rù tí wọ́n ronú tó ibi títí ń rìn lọ gbogbo àyè dá tí bàtà rẹ̀ bá dún tọgọ hàn áhùn ìwà wo ni mo rí ọ. ara rẹ eh, eh, ni ah, oh, wọ́n oh, náà ni ìgbà lọ́dọ̀ ara kì í sẹ́lómì kì í sẹ́lómì ẹ̀rí yóò tún dúró yóò ní ok orí pé mo dúró ìwọ náà dúró àbí ọ̀dà ìwọ náà sì kì í sẹ́lómì torí ẹ̀ mẹ́nìkan bá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn nú òkú ìyẹn lè má mà ìyẹn lè má mà torí pé ńgbà tí kò dúró lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan sọ kálukú wọn wà nbẹ wọn gbọ́ ó sì jẹ́ pé anabi sallallahu alaihi wasallam gbogbo òru yóò kí alukurani torí kọ́mi layla illa qalila nasfahu aw inqus minhu qalila aw zid alayhi wa rattil al-Qur'ana tartila ọlọ́ni dandan yóò máa dìde gbogbo òru yóò máa ṣe náfìlì òru kìyàmù lẹ́yìn ìgbà tí wọ́n ń ṣe kìyàmù lẹ́yìn yóò máa kí alukur'ani nítawọn lọ yọ gbọnù tọ kálukú gbọ ẹnìkan ọmọ pé ẹnìkejì ọ ń gbọ dípò ẹnìkẹta wọn ọmọ pé àwọn wà ń bẹ kálukú ń pé èmi nìkan náà ni wọn títí tilẹ̀ sí ma subahánàlá wọn ṣe sùúrù wọn fi <laughs> ma tọ nígbà tí. alifajari yọ alukutuka ọgbọdọ gbọ́dọ̀ káyọ nàbí wọn wá lọ wọn wá rìn pàdé ara wọn abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ eléyìí gba kọ́nà yọ eléyìí gba wájú lọ́yìn yọ eléyìí sẹ́ kọ́nà báyìí wọn á rìn wọn á padà á ah, lẹ́yìn tí ń ẹ <laughs> alùpùpù máa ń mìíràn bẹ́ẹ̀ tòsí lè Muhammadu èsè lè rẹ̀ lọ́lọ́ àbí ọ̀sán lẹ́ ń sọ wọn akíkọ̀dá ẹ̀ ń fòrú lọ́ọ́ ṣe tiẹ̀ kálukú bá bẹ̀rẹ̀ sí i wani ẹ pé mo ní kí n lọ gbọ́ kí n sọ náà ní pẹ̀lú pé bóyá ariwo tó máa wà lọ́sàn-án lè má mú yàn láǹfààní àti gbọ́n tí wí dáadáa pé ká tiẹ̀ mọ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ló ẹ mọ̀ pé wọ́n máa wí ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó ló ká máa ibi tó bá kángun sí mbẹ bí dání bí kíní kan dání kejì náà ọgbà tó gbé mi gan lọ́nu ká lè mọ kíní ń wí kíní ń sọ gan náà rí tó dùn lẹ́nu ẹ̀ dání kẹta náà bẹ́ẹ̀ là tó gbé mi méjèèjì dìde náà ló gbé náà dìde. àníkà sí lè mọ òkodoro rọtí ń bá ká alùpùpù wa ni àmọ́ bọ́ba jẹ́ bẹ́ẹ̀ lílọ síbẹ̀ náà dáa wọ̀ lílọ tá à ń lọ lè rẹ̀ ọ̀dà torí eh, bí àwọn èèyàn bá lọ káyàn má bẹ́ẹ̀ ẹnu ènìyàn ní rọ̀rọ̀ mọ́ o wọ́n bá jọ sàdéhùn láàrin ara wọn pé ẹnìkan tó gbọ́dọ̀ dárú ẹ̀ o màtúndélé rẹ gbọ́n kí ló fẹ́ lọ́ mọ́ gbọ́n lé rẹ̀ tọ́ báyìí wọ́n bẹ̀rù káwọn ọ̀dọ́ mọ̀ mọ́ ní táwọn ṣe torí táwọn ọ̀dọ́ bá mọ̀ kálukú ò ní sùn lé mọ́ o alùpùpù àmọ́ wa ah, ńgbà táwọn bàbá bàbá àwọn bàbá tó ní kásìkè fèrè sí àwọn tí ń gbà gbọ́ sí àwa ni kò wá jálè tọ báyìí ńgbà tó dálẹ̀ ẹjọ́ kejì kálukú tún yọ wa lérò pé ńgbà tá a ti láàgbọ́dọ̀ débẹ̀ mọ́ o kò sẹ́ni tí ó débẹ̀ mọ́ èmi mọ́ ya gbọ́n èmi ọ̀ lọ́n tèmi tọ ẹnì kejì bẹ́ẹ̀ náà ló náà rò kí ni ńgbà tá a ti rán ọmọdé mọ́ ọmọ kò wọ́n ní débẹ̀ tí wọ́n ìgbà lọ o ẹni kẹta náà pé àkéni èmi ti mọ àwọn ẹrú máa ba bá àwọn eléyìí àmì mi ọlọ kálukú bá tu lọ tán nítorí àdéhùn tí wọn ti se wọn rò pé wọn ò ní lọ nígbà tí ilẹ̀ mọ́ wọn tún pàdé lọ́nà lọ́tà lọ́wọ́ mú wọn bá bẹ̀rẹ̀ sí jọ búra wọn kanra wọn lábùkù ah babaláwo dákìlẹ̀ bó lẹ̀ sẹ́ kéèyàn ọjọ́ sàdéhùn ké ah ah ah so ọ̀nà bá ní kí ni bóò lọ bọ́ sórí tí náà kí o sí wọ́n gan alára tí wọ́n náà wà sọ́yọ́ sọ́yọ́ tí ẹ ló sì lé lánàá yóò àtúgbọ̀dọ̀ padà débẹ̀ mọ́ ládàrí sọ pé ológun láyé john ọ̀tá rẹ̀ sà tí wọ́n máa já sílẹ̀ èmi mo nílẹ̀ ilẹ̀ mi débi ilẹ̀ mi ò so aláàfin wa ni kò burú ọ̀sán náà wọ́n kẹjọ lọ bá ń gbà wọ́n bá kẹjọ lọ bá láàfin aláàfin bá ní nítorí àbẹ̀ ni pé ká lè bá a parí ìjà yìí tó bá ti di ní àfẹ̀mẹ́júmọ́ ọ̀la tó bá ti di ní àfẹ̀mẹ́júmọ́ ọ̀la kí olúgbọ́n máa gbéra bọ̀ láti ilé ibi tó bá rìn dé ibẹ̀ nílẹ̀ rẹ̀ pín sí. Si tárẹ̀sà náà máa gbéra bọ̀ láfẹ̀mọ́júmọ́ ibi tó bá rìn dé ibẹ̀ nílẹ̀ tiẹ̀ náà kù sí ibẹ̀ làwọn wà sáàmì sí ẹnu àlàalẹ̀ kálukú ni tọ́ tó bá jẹ́ yìí sẹ́ẹ̀dù òkìlẹ̀ ọmọ tọ́ olùgbọ́n yẹn àti gbéra látòru pé olùgbọ́n ọgbọ́n ọgbọ́n wà bàbá yẹn gbéra látòru ń tiẹ̀ ní kékeré àrẹ̀sà kúkú gọ̀ yóò joko ni ebi lẹ̀ mọ́ wọn wí kò ní dìde bíbí èmi ó sì ti rìn rìn rìn rìn látòru ẹ ò kílò tó máa dúró ibùsọ̀ tí ti rìn àrẹ̀sà náà bá ní kẹ́ni ológun tí ó kalẹ̀ ikú àárọ̀ wọn wí àárọ̀ wọn wí àárọ̀ ni wọn máa bọ̀ ẹjẹ́ mi ó tètè gbéra látòru tọ̀ ah, wọn bá rìn ẹ̀yin ń kọ́ sóòrù wọn sọ fẹ́ yìí. pé àrẹ̀sà sọ́ọ̀ tó gbólúgbọ́n ṣe gbọ́n náà náà gbọ́n lọ bẹ́ẹ̀ náà àní débẹ̀ máa ọ̀dà àní débẹ̀ ń kejì wọ́n tún pàdé ń bẹ̀ báwọn apàdé lọ́nà kálukú abẹ́rẹ́ sí gbóra wọn wọ́n tún wá wọn báwọn ò ngba tó tún dijọ́ kẹta wọ́n tún pàdé tọ́rọ ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu anabi sọlá sọlá ọkọ̀ jẹ́ àbíkẹ́ àfọ̀ kì í sọ̀rọ̀ èèyàn èèyàn ò ní gbọ́ kó tó má fẹ́ gbọ́ wọn ò sì gbàgbọ́ tó ni wọ́n ṣe lẹ́yìn náà ni wọ́n á túká lẹ́yìn kẹta ní ìgbà tí ilẹ̀ ń lọ́ba jáde lé ọlọ́ba Abu Sufyan nílé ó ní wọ Abu Sufyan ìwọ Abu Sufyan mo ń fẹ́ kọ́ sọ fún mi kí lè rò rẹ nípa ntọ́ gbọ́ lẹ́nu Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá à ń yọ lọ gbọ́rọ̀ kí lọ gbọ́ kí lè rò rẹ nípa ntọ́ gbọ́ fúnjọ́ mẹ́ta yìí ó ní ìwọ Akhnas wàláhi laqad sami'tu ashya'a a'rifuha ó ní mùsùlùmí búra mo gbọ́ àwọn kankan lẹ́nu anabi sallallahu alaihi wasallam tó sọ pé mo mọ̀ tẹ́lẹ̀ náà wa a'rifu ma yuradu biha mo sì máa ń tán gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ síbẹ̀ làlùkùránì rí ọ̀nbẹ nínú àlùkùránì ohun tó ṣe wípé gbogbo ẹni tó bá gbédè lárúbáwá tó bá gbọ́ yóò yé o bùkátà dictionary o sì bùkátà tíratàsí àwọn kankan wà bẹ́ẹ̀ nínú àlùkùránì àìgbédè lárúbáwá láì má àwọn kankan sì wà tó ṣe pé kò sí sẹ́ni tó lè má àfàwọn olùmọ̀ àwọn kankan sì wà tó ṣe yí pé ọlọ́run anabi muhammed sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ àwọn kankan sì wà nù alukur'an tó ṣe ọlọ́run ọba nìkan lọ́mọ̀tòmọ̀ rẹ̀ kẹ́bí imaamu ibn kathir rahmatulah alayhi ti ṣe ṣàlàyé lé níbẹ̀rẹ̀ tafsiri wọn ó ní mo gbọ́ àwọn kankan tó ṣe pé mo mọ̀ mo sì máa ń tán gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n sẹ́mẹ́ẹ̀tì ọ̀ṣìyá ما عرفت معناها a sì gbọ́ àwọn kankan lẹ́nu anabi sallallahu alayhi wa sallam tó sì ké ìmọ̀ tó máa rẹ̀ wàlẹ́ máa yọ̀rọ̀ ha ètí ẹ̀ máa ń tẹ́gbà lérò pẹ̀lú ẹ̀. báyìí akhnas tí ọgbọ́rọ̀ wa náà wà ní wàláì bó mo gbọ́ báyìí arákùnrin kú lọ́dọ̀ abu sufyan ó lọ sí ọ̀dọ̀ abu jahal firauna ọwọlé rẹ̀ ni ìwọ abu jahal kí ni na náà rí sí ń tọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní kí ni mo mother summit kí ni mo ó ní àwa àtàwọn à ń jọ ń fa à ń jọ à ń jọ à ń jọ à ń jọ ń fa ọ̀rọ̀ láàrin ara wa lórí ìwọ ò ní jù mí èmi ò ní jù ọ́ látàyè jọ̀hún atọ́àmù fa atọ́àmù àwọn fáwọn alálàájì ló ń jẹ àwọn náà fáwọn alálàájì ló ń jẹ kí ni wọ́n á fi jù wá lọ́mẹ̀ wàhámẹ́lú fàhámẹ́lá wọ́n gbé àwọn ẹni tí ò ní tí wọ́n gùn lórí ràkúnmí àwa náà gbé ẹni tí ò ní tí ó gùn lórí ràkúnmí kí ni wọ́n fi jù wá lọ. wà á àtọ́ o fa àtọ́ ìnà wọ́n bá àwọn èèyàn lẹ́bùn àwa náà bá àwọn èèyàn lẹ́bùn. hatta idha tajathayna ala rukab tètè tó fi wá dìgbà tí gbogbo wa fọkún lélẹ̀ gbogbo àjọ fọkún lélẹ̀ wa kunna kasara sayrihan ọ̀hádà gẹ́bí ẹ̀sìn méjì tètè kó bí wọ́n ṣe dọ́gba níbù tẹ́lẹ̀ ni wọ́n dọ́gba létí ọ̀kan ojú kan lọ. kọ́ọ̀lù minna nàbí gbaná wa ni ànábì kan máa wá jáde láàrin tiwa o. sẹ́mi pé àtijọ́ dọ́gba wọn á ní ókè sẹ́ńtẹ́yìn mánu ànábì tiwa jáde láàrin tiwa. àwọn rò pé ṣe ayé ojú dúdú ni ó má nàbì sọ pé lòun wọ́n fẹ́ kí àwọn ẹ̀yà tó ń ju tàwọn eléyìí lọ wọn á ní ànábì kan jáde láàrin wa ya'tihi al-wahyu minas sama' tí iṣẹ́ wọn ń bá láti sẹ́mà fẹ́mẹ́tà nudriku hadi ńjọ́ làwọn náà lálẹ́ lánàbì ńjọ́ làwọn tó lánàbì wallahi la nu'minu bihi abadan ọlọ́nfọlọ́n bóra káwọn ò lè gbàgbọ́ láéláé wala nusaddiqu àti nígbà kó dodo ni tó lọ́ mú wáyé qala faqama anhu al-akhnas wa taraka báyìí ni akínásù dìde kú lọ́dọ̀ rẹ̀ tọ́pàtì ṣíṣe kí wọ́n mọ̀ kó dòdò lànàbì ń sọ ṣùgbọ́n wọ́n ń kórìíra ibi táwọn bá gbàgbọ́ àwọn ọ̀dẹni tí ò tún tó àwọn agbọn ànábì sallallahu alaihi wa sallam. tó ọlọ́nifẹ̀ innahum la yukadhibunaka kìí ṣe wa ni wọ́n ń pè lókùrọ̀ walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun. ṣùgbọ́n àwọn alábòsí àmì ọlọ́run àwọn ayọ̀ ọlọ́run ni wọ́n ń takò nínú àwọn ayọ̀ ọlọ́run nínú ìsìlẹ̀ alukur'an tó sọ̀kalẹ̀ tó ṣe pé dídé rẹ̀ sọ́dọ̀ anabi sallallahu alaihi lọ́sọ̀ anabi di kíni anabi iṣẹ́ rẹ̀ tó sì ń jẹ́ lọ́sọ̀ di ìránṣẹ́ ọlọ́run ọlọ́run bá wọn fi ọ̀rọ̀ yìí wé ọ̀rọ̀ míì tọ́jọ́ kọ́kàn anabi ó lè balẹ̀ kó lè bá pé nìkan lẹni tí ọkọkọ jíṣẹ́ Ọlọ́run táwọn èèyàn takò wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà fẹlómi wọ́n tún ṣe bẹ́ẹ̀ fẹlómi wọ́n tún ṣe bẹ́ẹ̀ fẹlómi. ajẹ́ pé tèmi ẹ e ṣe tuntun ọkàn anábì ọba lẹ̀ ọlọ́ni wọ́n lọ lè bẹ tóró sọ́dọ̀ mìíràn kọ́bẹ̀ni kẹfẹ́ sọ́bẹ̀rù wàlẹ́ máa kó lè wò wọ́n ó lò hàtẹ́ ẹ̀tẹ́ ọ̀hún náà sọ̀rọ̀ náà ọlọ́ni wọn lọ́kọ̀ọ́ kóde bàtú rọ́sọ̀lù min qabli àwọn òjíṣẹ́ àwọn aránṣẹ́ àwọn ọlọ́run wọ́n ti wá síwájú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tán pa àwọn náà ló kúrọ̀ wọ́n pa àwọn náà ló kúrọ̀ kò kí wọ́n ní tuntun àwọn eléyìí náà pé ọlọ́kùrọ̀ kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ ní títí ń ṣẹlẹ̀ sáwọn ànábì tó síwájú náà ló ṣẹlẹ̀ sí ọ ọlọ́run bá tún pa ìrònú rẹ fún ànábì sallallahu alaihi ń fi lọ́kàn balẹ̀ náà ṣe pa ọ náà ṣe pé ọ náà ṣe pé tó mú wá nírọ̀ yìí ẹni wọn pa àwọn anábì tó síwájú náà ló purọ́ wa sọ pé wọn pa àwọn anábì tó síwájú ló purọ́ ṣùgbọ́n fasọ́bàrù sùúrù ni wọ́n sì lànàbì bá máa sì ìwọ náà ṣe sùúrù gẹ́gẹ́ báwọn tó síwájú rẹ ti ṣe ṣe àwọn anábì máa máa wàláì tó bí àwọn èèyàn lásán bíi tiwa làwọn anábì bá à ayé ò ní kò ní sẹ́kù dòní yóò ti parẹ́ torí pé ọlọ́run máa ń gbàdúrà sí wọn lẹ́nu ànábì sallallahu alaihi wasallam kò sí ànábì kan àfi kọjọ́ pọ́lọ́ wọn bá fi gbé gbàdúrà sí lẹ́nu oníkálukú wọn ló sì lo tiẹ̀ láyé yìí gbígbàdúrà rùn kò sí ètí ò lo tiẹ̀ láyé yìí ṣùgbọ́n òun sẹ́tò òun kù díjọ́ gbẹ̀ndà àlùkìyà ànábì ò tí lo tiẹ̀ náà nìtúmọ̀ sípẹ́ tí ó ṣe tó díjọ́ gbẹ̀ndà àlùkìyà àmọ́ gbogbo ànábì yòókù ló lo tiẹ̀ ẹ̀rí nuha ti lo tiẹ̀ ni oni rabbi la tadar alal ardi minal kafirina dayyara ẹni tí ma gbélé gan tí èjáde ọlọ́run má sẹ̀kú parun ọlọ́run bá sì gbàdúrà yẹn ẹni tí ń gbélé tí èjáde nínú wa ọlọ́run dákun má sẹ̀kú parun ọlọ́run gbàdúrà ṣùgbọ́n kí nuha ò tó wá ṣépè ẹ wo sùúrù tó ṣe ọdún mélòó ni. nine hundred and fifty years ẹ dákun sáà lè ṣerú a káwọn yẹn máa fọbọ lọ yàn kí wọn máa bú ya kí wọn gọ ya kí wọn máa pé kẹ́ni ọjọ́ lọ wá sẹ́kọ́ àjàjà bàtà nàbí nù alayhi omi gbẹ̀ndọ́ àti kọjá kó kó a pèsè agbẹ́gi ló ń tẹ́lẹ̀ tó ń jẹ́ kó la wọn ní ìlà ń gbẹ́rù. pé ọlọ́ọ̀ni ẹ̀sìn ẹ̀ lọ́ọ̀lọ́ mi tọ́ ẹ kẹ́sìn jùlọ tọ́nu rẹ jẹ tó bá pété agbẹ́gi sábà máa gbáko tí fún ọ tó máa kàn. ànábi inú àsìkò tẹ́ ń bá fi wá ṣe ẹ̀yẹ lónìí àsìkò táwọn náà fi ṣe ẹ̀yẹ ń bọ̀. ẹ̀yẹ bẹ̀rẹ̀ inú ọ̀tún wọnú ọkọ̀ ju omi. because ìgbà táwọn pé àwọn gbọ́dọ̀ kọ́ má torí pé kínní ní kò sẹ́ni tọ́rọ̀ kọjú omi rí àkọ́kọ́ kọjú omi nù láyé wọn ò mọ tí ò fi ṣe kó máa jẹ pé bá dàrú ibi tí inú àwọn kò sí tí ó sá wọn bẹ̀rẹ̀ sí rò ok solution ní pé gbogbo ẹni tó bá ti fẹ́ yàgbẹ́ ńlò lọ́mọ yàgbẹ́ bẹ̀ kálukú bá sọ di ilé ìgbẹ́ gbogbogbò ń bá yàgbẹ́ bẹ̀ wọ́n ń títí ìgbẹ́ fi kùnà ọkọ̀ àwọn afọ́ntẹ́sìrì wọn ni tọ́lọ́mọ́kú fẹ́ mú yẹn nídìí pé wọ́sẹ̀sẹ̀ máa pé àwọn pílánà kan ẹ máa wá kẹ́kìn ọlọ́mọba dẹ burúkú kan sí gbogbo wọn wọ́n wá oògùn títí wọn ò rí ẹnìkan lọ yí kan létí bèbè ọkọ̀ jòun bó ṣe ga ọ wọ́n tún gùn wọ́n ah kẹsìrì ọ̀dà wọ́n sáfẹ́ rí i pé àwọn ṣe núhà yìí àwọn ṣe mọ́lẹ̀ kọ́ mọ́ lọ. wọ́n tún gòkè wọ́n tún gòkè ọwọ́ àgùn ayé àgbẹ̀ tán ọlọ́run ọba wa mú un ṣubú sínú gbẹ̀. bó ṣe ṣubú sínú gbẹ̀ tó jáde tí ń nù gbẹ́ ebi gbẹ̀ rẹ̀ náà àti tàwọn yòókù rẹ̀. bí títí nù títí nù báyìí bí ṣe nù báyìí gbogbo àpá kúrúnà burúkú ti ń bẹ lára rẹ̀ sì ń sí ń sì ń sí ni lòun á padà sínú ìlú pẹ̀tọ̀ oògùn kúrúnà ti ń ṣe wá o ó ti wá o kíni kíni kíni kíni kálukú wa gbọ́ ìgbẹ́ wa yìí náà ni wọ́n kó ìgbẹ́ wọn fi nura títí títí tí wọ́n tún fomi fọ ọkọ̀ ojú omi má. tó tó di pé nú àwọ̀ náà ọkọ̀ ojú omi ni nú àná ti fi wọ́n sí ẹ̀ẹ́ rí nǹkan wọ́n sì gbẹ́ para. so eléyìí bí wọ́n ṣe ń ṣe nu anabi Nuh ṣe sùúrù àdúrà ọdún yìí anabi Ibrahim alayhi salam wàlẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run nígbà tí ó fi máa ké tí fi ń sá gbogbo sá wọn tí ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́ sókè ńgbà náà kó tún bẹ́ẹ̀ lọ́n pé gbogbo àwọn kèsè rí yẹn tí ó bá nígbàgbọ́ nu wọn pààrùn anabi Ibrahim ṣe sùúrù ó ṣe sùúrù kò ṣépè tètè wọn tó fi sọ pé ẹni tó ṣerú eléyìí fáwọn ọlọ́run wa ẹ̀wúrọ̀ ọlọ́run fa ọlọ́run téèyàn fojú rẹ̀ rí mà ẹni tó ṣẹlẹ̀ fún àwọn ọlọ́run ó yẹ kó jìyà wọn á ní kò sí àjọ jẹ bí ìbá ṣe pé káfíńà jò lọ tóró sentẹ́nìkan ò ṣe rí ó yẹ kójú rẹ̀ ó tí ojú ẹnìkan rí rí wọ́n dáná yìí ó burẹ́kẹ́ ó ti pọ̀ jù àwọn kan ò lè sún mamá ó sì wáá wò wọn kò wọn kún fi sétí iná torí táwọn fi sétí iná ó lè sá jáde àárín gbùngbùn rẹ̀ wọ́n fẹ́ sọ sí ọ̀pọ̀ wa kú ẹni tí ò dojú kọ náà nínú ẹni tó dáná ṣètò ọ̀nà rọ̀jì yìí ń lọ́wọ́ wá láwòrán èèyàn ọwọ́ akọ́ wọn pé ẹ sokùn mọ́ lápò ẹ sokùn mọ́ lẹ́sẹ̀ báyìí tọ̀tún ẹsẹ̀ òsì ẹ wá fi ní kànàkànà tẹ bá ti fi ní kànàkànà kálukọ́ sokùn lẹ́lẹ́kan pé one two three yọ bàrà rẹ̀ láàrin gbogbo náà bí wọ́n ṣe sọ anábì Ibrahim sínú tí ẹ ṣètánì ọba tún mọ̀nà tí wọ́n gbà wọ náà kí ló tún fẹ́ mọ̀. wọ́n sọ anabi ibrahim aleyhisselam sínú náà kò ṣépè àlá ìṣòro yẹn pọ̀ ìṣòro yẹn pọ̀ ẹnìkan kan kọjá lẹ́yìn kùlé tiẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ní bá wọ́n bá wàhálà ilé ayé tiẹ̀ ti lè ká ló mú máa kùn ló mú máa sọ tó ni wọ́n bá ń sọ pé tọ́ ẹ ẹni tó ń pèrè ní dáa fún un bá rọ bá dáa ọ̀sán ní dáa pé kí ni àbá ṣé wọ́n ní ń bá wí ni kò bá wọ́ wí ní ìsinsá nàbí Ibrahim fẹ́ sọ pé sẹ́mi wọ́n ń bá wí àbí mi kọ́ wọ́n bá àní wọ́n sọ ọ́nù náà kò sì ṣépè kọ́lá wọn bó tó a sọ pé kí iná yẹn kò di tútù tí èyí ní ní lára fanabi Ibrahim alayhi salam nígbà tí iná jẹjẹjẹjẹjẹ tí wọn retí kọ́ àwọn ọ̀tẹ̀ ọ̀gá àti ẹlẹ́rìí gún rẹ̀ ẹ̀dẹ́gbẹ́gbẹ́ àrùn kìnìkan fanabi Ibrahim tó dìde ẹ́. náà kálukú ò ní lè du ọmọ kékeré ni èyí ìsèyàn sòwúrò náà nà nàbí Ibrahim tó sọ nàbí Musa alayhi salam ewu àtijọ́ títí rà hàn ti ń dán wàhálà o ó pera rẹ̀ lọ́lọ́ ó pera rẹ̀ ń pera ó pera rẹ̀ ń nígbà tí Musa rẹ̀ kọ́ káàn kò sí bá tó ó ti wá dájú báyìí pé olórí ó ti kàráyìn dànù ànábì Musa ó ti dókun olórí ibú ni ọ ẹ lẹ́nu wọ Musa kòboro àyàn mọ̀ Musa náà ní dúró pé kíni torí pé àwọn tí ó mú wọn bẹ ń tòsí Musa náà ti sọ ó ti múra ọ̀rọ̀ tí Fìràwọn náà gbọ́nu pé lẹ́nu Musa ń lọ lórí ibú Musa gbà àwọn ọmọ ogun tó ti wà náà. fìràwọ̀n náà gun ẹsẹ̀ ni gbogbo ibi tí musa bá lè gbà lónìí òun gan lòun ó síwájú àti mu òun àtàwọn ọmọ israẹli rẹ̀ tí wọ́n jọ ń kóra wọn káwọn musa náà sì ń lọ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn tiẹ̀ náà táwọn lọ́lọ́ ẹ̀rù ìbá ẹni tó bá lọ́lọ́ fìràwọ̀n náà ní kankan ju agbára yìí lọ ẹni tó sì lágbára ọlọ́wọ́n bá lágbára ju gbogbo wa lọ wọ́n lọ àwọn ọmọlẹ́yìn rí pé òkun ni Musa dojú kọ fìràwọ́nà ló ń bọ̀ lẹ́yìn a sì ti mọ̀ pé tó bá dàrú okun ò ṣeé dojú kọ ọ̀tá tí ń léyìn á bọ̀ torí pùkùn ló mórí lé tó bá rí i pé ìbẹ̀rù tòun ó mú yín rọ́ lómi àwọn ò láti yọra wọn lẹ́nu mọ́ wọn kàn dúró létí bèbè òkun nípa tó bá tó kọjá àdìwá nù ìbìtẹ́ kù sí sàárè nù. tọ́ wọ́n á sọ fún Musa pé níbi tẹ́ ẹ dojúkọ yìí òkun ni o ẹ̀yìn táwọn sì ń wo yìí bàbá yìí ní ń bọ̀ yìí o pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ o iwájú tá a dojúkọ ò sí rọ́ọ̀lù ẹ̀yìn ò sí padà sí ọba ara ní ń sẹ́ odò ọba kù iṣẹ́ ọba ò sí mẹ́jẹ̀ odò ọba ńkọ́ kò sí rọ́ọ̀lù gbò láti àṣì ànábì Musa ń sọ fún wa pé wọ́n sọ pé ya Musa. iná lẹ́kọ̀tọ̀kọ̀ wọ́n musa fìràwọ̀ lè wà mú o ẹ mọ̀ pé tẹ̀ ń bá ń darí èèyàn púpọ̀ ọlọ́ọ̀nìkan ló lè mọ̀nà torí pé eléyìí mú márùn wá eléyìí náà mú márùn eléyìí náà mú lẹ́ẹ̀mú gbogbo ẹ̀ kò sì jọra wa mú Musa ni inna ma'i rabbi sayahdi rárá kò lè lé wa mú olúwa ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú mi yóò fọ́nà mà mí ń bẹ pẹ̀lú gbogbo wa náà ṣùgbọ́n kí ni tó máa ń bẹ pẹ̀lú mi ń bẹ o lọ́dọ̀ ahlu sunnah wal jama'ah wọ́n ní ma'iyyatun khassa bíbẹ pẹ̀lú rẹ̀ eléyìí tó jẹ́ àdáyanrí máa ń ṣe fáwọn aṣíwájú nínú àwọn ẹni nàbì Musa aṣíwájú ni fún gbogbo olùgbàgbọ́ bíbẹ tọ́lọ̀ wọn bẹ pẹ̀lú rẹ̀ bíbẹ tọ́ yàtọ̀ sí gbogbo bíbẹ yòókù ni àwa àwa yóò nas bíbẹ tọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa kébi wọ́n ń pè ní màáyẹ́tún àmà bíbẹ ètòsẹ̀ tó gbòòrò bó la fẹ́ sá lọ tọ́lọ̀ wọn bò rí wa. tọ́ sẹ́wọ̀n pé mbẹ́ àwọn mùnásìkì ọ̀yọ́jú tó ó ní ọlọ́run bẹ pẹ̀lú ẹnìkan bàbá kudi abẹ́ ẹ̀gbọ́n ọlọ́lọ́ pé ọlọ́lọ́run bẹ pẹ̀lú tó ká máa wọ́ tí tọ́ba gbélé tọ́ba tọ́ba tọ́ba farabalẹ̀ yóò rí gímú níjà máa wọ́ but at the time tí wọ́n tún rí pé ó kú a máa ń súnmọ́ ìwọ Musa wọ́n tún ké Musa ń pẹ́ kàlà ìrọ̀rùn náà ṣe à ọ̀nà ń bọ̀ pé tíyín bá yín lónìí ọlọ́run tẹ̀sí gbogbo yín lẹ jáde ẹ ò sùúrù ànábì Musa alayhi salam sànẹ́bí Mùsá ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ kò dúró ó sọ pé gbogbo ọmọ Israẹli ò dúró kọ́ gbọ́ sókè wọ lọ́rùn gbogbo wọn bẹ́ẹ̀ sẹ́ ń bọ̀ fọ́n lé wa bọ̀ jẹ́ kí gbogbo wọn gan kún òdòkúta wàlẹ́ ọ̀rọ̀ tí wọ́n sì di àmì títí ìjọ gbẹ̀ndà kìyàm tẹ́sítẹ́sí wọn gbogbo wọn òdòkúta mẹ́ sọ̀tùmọ́ ànábì Mùsá sùúrù náà torí pé ẹ máa sọ ibi tí sùúrù wa ní ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run anabi ni kò sànàbì kan tọ́lọ́run ọba fi gbígbà sí lẹ́nu àdúrà kan wà tànàbì kan bá ṣe gbà náà gbogbo wọn wọn lo tiwọn láyé ó nìkan ò tí ì lo tòun ah kí ló burú kí musa ó lò síbẹ̀ yẹn gbogbo wọn bá ń ya bọ̀ yẹn torí pé àmọ́ ah, bí ta fẹ́ gbogbo wọn dòkúta wọn sì dì ṣé nírú agbára báwọn kọ́ gbogbo ayé ó ẹni tó ń gbóògùn burúkú ká ládùúgbò agbára gbogbo àdúgbò ọ̀ká lómi mà yọkàn ìpò fẹ́ dágbára wò ni yọ ọmọ wa di fìtínà sí gbogbo èèyàn lọ́rùn lágbára rọ tó ṣe kéde bá gba lọ́dọ̀ rẹ̀ tẹ́ dàlú lórí òun gan ni gbogbo nǹkan ọ̀ dàlẹ̀ àwọn ànábì làwọn eléyìí tí wọ́n bá tẹ́wọ́ báyìí ọ̀ parí nù ṣùgbọ́n ànábì Mùsá ṣe sùúrù ṣe sùúrù. títí tọ́lọ́run fi wá ní kó fi na òkun ó ṣe sùúrù nígbà tún kọjá òkun táwọn kan tún ní bá wa wúsà táwọn máa tí ọba jẹ́ sùúrù sẹ́wọ̀n pé mẹ́rin yóò fún àwọn náà lépè ìwú àwọn èèyàn ànábì Musa sùúrù iná sùúrù iná Isa ńkọ́ tí wọ́n lé bọ̀ tí wọ́n fẹ́ pa tí kíni talẹ́lẹ̀ ń lébọ̀ ògbọ́n ìpàtà máa yàgbẹ́ mẹ́rin ẹ dákun ẹni tí ń yàgbẹ́ sí máa mú yàn ní ti mú nǹkan ń bẹ lára sọ kò sọ kò sọ lọ sí làwọn Anabi ọlọ yìí náà ni Anabi àṣìlá la rí lánàá wọn tatakuta wọn tatakuta ti lójú kí mọ ẹran àtẹjẹ àti gbogbo Anabi ọbẹ nàbí ọbẹ̀ wọlé nítorí pé tí wèrè bá ń ṣe bí wèrè kọlọgbọ́n ya sọ́ra ni o tọ́ba fi lè dá lóun nígbà yẹn wèrè ó di méjì tó lè yẹn fi máa sọ wá o ẹ̀ẹ́n tó bá tọ́ wọn wá kó jà má jà ṣe sùúrù tọ́ ọlọ́run ní àwọn ànábì tó síwájú wọn àwọn ti pa àwọn náà ló purọ́ wọn ṣe sùúrù hatta atahum nasruna títí tí àrànṣe ọlọ́run bá fi wá bá wọn wọn ṣe sùúrù ajẹ́ pé gbogbo wa náà pátápátá a lè rí àrànṣe a lè rí victory nínú gbèsè ayé yìí tá a bá lè ṣe sùúrù ẹnikẹ́ni tó bá lè ṣe sùúrù yóò borí náà àmì tí ọ̀rá ti lè ṣe sùúrù wàláhì oní ọ̀padà dìtà sùúrù ìsàgọ̀ sùúrù kì í ẹ̀yìn mẹ́yìn nǹkan ló ti ṣe wá láyé tí yẹn máa wò pé jẹ́ ń jà jẹ́ ń bara jẹ́ bàbá dàrú bàbá ṣe kínní tí ọlọ́run bó sì kì í tẹ̀sẹ̀ sùúrù tẹ̀sẹ̀ sùúrù tẹ̀sẹ̀ sùúrù ẹ wá rí i pé ìgbẹ̀yìn sùúrù yẹn ó dùn fún yín ju ìbarajẹ́ tẹ̀fẹ́ barajẹ́ lọ torí rẹ̀ ọlọ́run ní kò ṣe sùúrù kánàbì sallallahu alaihi wasallam kò ṣe sùúrù gẹ́gẹ́ báwọn ànábì tó síwájú rẹ̀ bí wọ́n ti ṣe ṣe sùúrù. wala mubaddila li kalimati llah. kò sí tó lè yí ọ̀rọ̀ ọlọ́run padà ọ̀rọ̀ ọlọ́run ni pé gbogbo ànábì tó bá ṣe sùúrù yóò borí náà kò sì lè yí padà tí wọn náà bá ṣe sùúrù wọn lọ padà borí wọn láyé ó tún borí wọn lọ́la kẹyà torí pé àdéhùn ọlọ́run ti síwájú pé àwọn ànábì ọlọ́run náà ni ó borí àwọn ẹni ọlọ́run ni ó borí àwọn ẹni èṣù àwọn ẹni àṣetán àwọn ẹni ọlọ́run ni ó borí wọn. ọlọ́ni wa laqad sabaqat kalimatuna li'ibadina al-mursalin dájúdájú ọ̀rọ̀ wa ti síwájú o fáwọn ẹrú wa tó ń já nàbí àwọn aránṣẹ́ wa innahum lahumul mansurun dájúdájú àwọn lárànṣẹ ọlọ́run ti sàdéhùn yóò ti síwájú pé àwọn lárànṣẹ wa inna jundana lahumul ghalibun ọlọ́run ní dájúdájú ń búra àwọn ọmọ ogun tòun àwọn àwọn ní bọ́sẹ̀lẹ̀ ńgbà kan tó dàbí ìgbà táwọn ọmọ ogun àṣetán ní borí ẹ̀fọ́kànbalẹ̀ àwọn ọmọ ogun ọlọ́run náà ni ó borí nígbẹ̀ngbẹ̀ torí ọlọ́run tó sọ ní mi aziz ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé òun búra borí àtòhún àtàwọn òun. torí pé alágbára tágbára rẹ̀ borí lọ́lọ́ torí ẹ̀ gbogbo eléyìí ó fànàbí lọ́kàn balẹ̀ pé ẹni tí máa ń yín mú kọ́ máa yín mú ẹni tí máa ń gbanú kọ́ máa gbanú ọlọ́run bá ti fi lọ́kàn balẹ̀ pé nítorí ṣe orí ọ̀nà lọ wà níta sì fi bẹ́ ọ náà ló ń ṣe wọ́n pe ọlọ́pùrọ̀ ọkọ̀ bá wa tuntun bí wọ́n ti ṣe ṣe sáwọn anábì tó ṣíwájú náà tí ẹ kàn ní pé kó o ṣe sùúrù torí sùúrù ni ó mọ jẹ́rìí wọn ọlọ́ni walaqad ja'aka min naba'il mursalin dájúdájú a ti sọ fún ọ nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ìwọ náà sì ti gbọ́ ó ti mọ bí wọ́n ṣe ṣe sí wọn ó ti mọ báwọn náà ti ṣe ṣe ó sì mọ bá a ṣe padà jẹ́ kí wọ́n jẹ́rìí ó ti mọ bá a ṣe padà jẹ́ kí wọ́n jẹ́rìí àwọn ọ̀tá wọn ìwọ náà ṣe sùúrù ọlọ́run bá wa ní bóyá sùúrù táwọn pé ṣe òun wò pé lẹ́gbẹ̀ẹ́ àtakò lẹ́gbẹ̀ẹ́ pípẹ́ ọlọ́pùrọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbàgbọ́ sóòsì lè ṣe sùúrù sóòsì lè ṣe sùúrù ọlọ́ni wọ́n lọ kọ́ wọ́n ń kẹ́ ẹnìkan bọ̀rọ̀ àríkẹ́ ẹ̀rọ ọ̀bùn tó bá yẹ pé ó ṣòro fún ọ láti ṣe sùúrù lórí àtakò tí wọ́n ń ṣe tó bá فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء أجاي بي تبارو لون tó bá rọ Ọlọ́run nígbà tá a ní kó ṣe sùúrù tó bá rí kó nílé ṣe <laughs> eh, wàlá alukurani ga alukurani ga Ọlọ́run ọba lọ sọ̀kalẹ̀ ànábì tó sọ̀kalẹ̀ fún mi ó ní kó ṣe sùúrù lórí àtakò kó ṣe sùúrù lórí pé ọ̀rọ̀ ọlọ́run nírọ́ táwọn kèfèrí ń ṣe kó ṣe sùúrù lórí àìgbàgbọ́ wọn àmọ́ tó o bá rí i pé àtakò tó ń ṣe fún ó ti pọ̀ ju tó lè ṣe sùúrù lọ torí jojúmọ́ wọn sọ pé mami wá àwọn náà fẹ́ rámì áá ṣe máa wọn tó síwájú gbogbo wọn mami kí wọ́n fáwọn èèyàn wọn tó wọn ni kí wọ́n mami wá kó mami wá ọlọ́run sì lòun ò ní mami wá bá nítorí pé tó ń bá ti mami wá tí wọ́n bá ti lè ṣàìgbàgbọ́ sí i ìparun òdì ọlọ́run ò sì kọ́kù wọn pa wọn run níìsì ìdí tàmí ò fi wá nù kí ẹ ti pọ́ lọ́wọ́ bó lè má mi wà. àmọ́ tó o bá ń wò pé àtakò tí wọ́n ṣe sí ọ pé kọ́ má mi wà tó o bá rá mi mú ajẹ́ kókùrọ́ ni ọ́ tó o bá mọ̀ pé àtakò yẹn ti sú ọ o ò lè ṣàfaradà má wọ́n ń kàn ọ́ lójú wọ́n náà wọ́n ń kánjú tó o bá mọ̀ pé o lè dá má mi wá fún wọn ọlọ́ni tátàkù wọn bá ti pọ̀jù fún ọ tó ṣòro fún ọ láti ṣàfaradà ò lè ṣe sùúrù bá ṣe ní o ṣe sùúrù fẹ̀yìn ní stọ̀pátà ntọ̀tọ̀rì yẹn náfọ̀ kọ̀ǹfìlì ọ̀r tó bá rọ̀ ọlọ́run láti máa gbẹ́lẹ̀ nu lẹ̀ máa gbẹ́ kòtò nso títí tó fi lọ mámi wá fún ọ ẹ̀dákùnbó ni bàbá ti mú wa bàbá ti ń gbẹ́ kànga wọ́n gbẹ́ títí títí kòkò mẹ́wàá wọn ò rómi bàbá tó gbéṣẹ́ kànga wọn ni ẹ máa gbẹ́ nso gbogbo fi tẹ́ bá gbẹ́dẹ́ sanwó ẹ̀fọ́ kókó ká ẹgbẹ̀rún márùn-ún àwọn náà ń gbẹ ẹ̀sùn wọ́n ń gbẹ wọ́n ń gbẹ ó dógún kòkò kò sómi wọ́n tún gbẹ ẹ̀sùn kòkò wọn ò rómi ẹ dákun àmì kí ni wọ́n ṣe rí mú àánú kòtò ká máa bẹ lọ́nkọ́lọ́n ojú wọn rọ́nà jáde lálàáfíà lè kòtò fúnra fún wọn fásitì mi. lẹ́mẹ̀ẹ́. fi sẹ́mẹ́ bágà kan ló sì wá ní tẹ́fì tura wọn tẹ́fì tura wọn tẹ́fì tura wọn tẹ́fì tura wọn tí èdè sẹ́mà kó ògùn kí lọ́ mú àmì wá fún wọn gbólóṣù sí tó ti mú òfin kan pa máa lé oní ẹ̀jẹ̀ lọ́ mú wa kí lọ́ bá mú wa tọmọ kó ọmọ retí ní gbẹ́ni tí retí kákálá kan oṣù létí omi ni wọ́n retí títí òní jáde pé ah babalágbájá tó ní kánú ẹ̀sùn wọn lè rọra sùn wọn lọ òfin kankan sókè kí lọ́ bá rí mú wa. فتأتيهم بآية o lè gbẹ́lẹ̀ títí títí tí kò fi máa mi wá fún ọ bó o bá sì rí inú lẹ̀ ogun kele ọlọ́mú wa la ilaha illallah ilé ìtumọ̀ sí pọ́n lọ́wọ́ bá wa òun náà ní ṣe tó bá fẹ́ bó bá ṣe fẹ́ nígbà tó bá fẹ́ tí ẹni kò jíṣẹ́ ẹ wọn ni kì í má mi wá ẹ̀wọ́ ọlọ́run sì fáwọn anábì tó síwájú náà lámì ẹ bá támì bá dé wọn sì gbàgbọ́ à ìwọ ọlọ́sọ̀ fọlọ́ ìsìn ọlọ́sọ̀ fọlọ́ ọlọ́run lòun mami wa ṣíkè alukur'ani lànà nítorí pè ní rọ kó múrú ẹ wá tọ. ولو شاء الله لجمعهم على الهدى الله ọlọ́run tó bá wù ọ́ ni gbogbo pátá ló wọn bá mú mànà gbogbo pátá ló wọn papọ̀ ń di mànà tí gbogbo wọn mànà àmọ́ kò wù ọlọ́run kò wu ọlọ́run kọ́dára ni wọ́n kọ́ wọn náà kò wu ọlọ́run lákọọ́lẹ̀ tí ò ní tàsí pé kí gbogbo èèyàn máa nà ṣùgbọ́n wù sẹ́ra rẹ̀ ó wù lákọọ́lẹ̀ eléyìí tó ṣe déédéé pẹ̀lú ṣẹ̀ríà rẹ̀ tó nífẹ̀ẹ́ sí pé kí gbogbo èèyàn ó ṣe mùsùlùmí ṣùgbọ́n àkọọ́lẹ̀ tí ò ní tàsí òun òun dá lórí pé gbogbo èèyàn ò ní ṣe mùsùlùmí tọ́ba fẹ́ máa bẹ́lẹ̀ ìṣeré ó ní pé ọlọ́run ti mà nínú àkọọ́lẹ̀ tí ò ní tàsé pípọ́ máa ń náni fìràwọ́nà kò ní ṣoríire ṣùgbọ́n tó ń ti bọ́lọ̀ ṣe màá lọ́mọ aná ta lọ́rùn sí ọ̀rọ̀ ànábì Musa pé tó ń ṣe Musa lásán ó tún rún àtọmọ ẹ̀yà rẹ̀ Harun aleyhi masalam fìràwọ́nà tí ó sórí ibú fìràwọ́nà tí ò ní wà lìjánná ọlọ́run sì ti mà síbẹ̀síbẹ̀ ó tún rán ànábì méjì sí ọlọ́run tó wá ń sọ fún wọn pé sọkúlẹ ọlẹhu kọwulẹ nílẹyìn làálẹhu yẹtẹdẹ kẹrù ọwọyàṣọ tẹ bá dọdọ rẹ ọ̀rọ̀ tó lẹ ní ẹ bá sọ bóyá yóò ti rántí ọlọ́run àbí kọ bẹ̀rù rẹ ọlọ́run sì mọ̀ pé kò ní rántí kò sì ní bẹ̀rù ọlọ́run so eléyìí wọ́n ń pè ní al-irada èròǹgbà tó pẹ̀lú ṣẹ̀ríà èròǹgbà tó pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́run nífẹ̀ẹ́ sí i. àmọ́ kìí ṣe dandan ní kọ́lọ̀ ọjọ́ ọ̀sẹ̀ èròǹgbà kan sì wà tó ń pè ní iradatun kawniyatun qadariyya èròǹgbà tó ṣe pé kò ní ìsàlẹ̀ ẹ̀sẹ̀ ó ti síwájú lórí fìràwọ́nà pọ̀ máa nà so ìyẹn wá sọ pé ah, nígbà tó lòun tó àmọ́ lọ́mọ náà kí ló tún rán ànábì sísé ah, ah. àá ṣe bí mo bá wù ní ìdí nì tó ti jẹ́ pé. ọlọ́run ọba wa kò wú kò wú kọ́dọ́rọ́nù wọ̀kọ́wúná kíkí kí gbogbo èèyàn di mùsùlùmí lákọọ́lẹ̀ tí ì tàsé ṣùgbọ́n tó ti kọ́ọ́lẹ̀ lákọọ́lẹ̀ tí ì tàsé nípa àwọn kan ṣe àwọn kan ṣe mùsùlùmí ó sì tún kọ́ọ́lẹ̀ fún àwọn tí ó ṣe ní àwọn mùsùlùmí lọ torí pọ́ máa ná ń kọ́ wọ́n gbogbo àwọn èèyàn pọ̀ sórí ìmànà gbogbo wọn bá jẹni tó mànà. fala takunanna minal jahilin torí ẹ̀ wà nábì muhammed sallallahu alaihi wasallam wọn náà wọ́n sọ̀rọ̀ àrẹ dọ̀kan náà aláìmọ̀kan o wọ́n ti ọ̀gbọ̀n gbọ́n wọn náà wàá fẹ́ máa tẹ̀lé wọn àmì láńwá àmì láńwá wọn náà wàá fẹ́ wọ́n lọ́wọ́ àmì náà ní pékin. ó túmọ̀ sí pé ní tó bá ń mà kò gbọ́dọ̀ máa ṣe bí aláìmọ̀ ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ nígbà tí àwọn aláìmọ̀ kan bá ń tì ọ́ àwọn èèyàn kan mọ̀ tọ́njà wọn lẹ́nìkan bú yín wọn náà sọ pé ẹ dá wọn lóhùn bó láti dá wọn lóhùn ẹ̀gbọ́n ti ń tì ọ́ bọ̀nù ẹ̀yin náà sọ fún wọn bó wọn ṣe bú wa báyìí ẹ̀yin náà sọ fún wọn báyìí àti lọ sọ fún wọn wọn tún sọ báyìí ẹ tún lọ sọ fún wọn báyìí ah wọn náà ti da láì mọ̀ kí aláṣà ní ìmọ̀ rẹ mọ́ pé wọ́n ń bú wa gbòòrò gbòòrò kó ń múra sí kò sí wàhálà inṣọ́ọ̀lá kò sí wàhálà ẹnìkan ní níbo láti pàdé síjọ́ kan bẹ tá a pàdé stadium tá a pẹ̀lú náà pàdé gbẹ̀ndà sẹ́mi gbogbo á pàdé ní ìjọ́ gbẹ̀ndà àlùkìyàmù ara gbogbo ah, ọ̀rọ̀ bàbá ti jù ìyẹn gbèjà wọn wọn ni ọlọ́run gbèjà wọn ọmọ tìǹà ona odi di ọ̀kan nínú wọn òun náà di ọ̀kan nínú wọn ọlọ́run kọ́ ànábì sọlọ asan wasallam bi pé má sọ̀rọ̀ alẹ̀ fún wọn nsọ táwọn sọ pé nǹkan táwọn fẹ́ ni táwọn fẹ́ ni nítorí bá bá ń fẹ́ ni kí wọn náà dúró lórí ẹ̀ má sọ̀rọ̀ dọ̀kan náà aláìmọ̀kan kí ti ṣe sọ nínú àyà mi pé tó afa anta tukrihu an-nasa hatta yakunu mu'minin ṣé wọ́n lágbára láti tú láti àwọn èèyàn kan di mọ́mìnì ọlọ́run bí anabi lè rí bẹ́ẹ̀ kò lágbára rẹ̀ so nítorí di eléyìí wọn gbogbo yín islam kò sí lọ́wọ́ wa wàllá tí ẹni kò pè tó bá ti pè ó ti tó torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ojú kòkòrò tí ń ṣe lórí kí islam. kí wọ́n tẹ̀lé lórí ìmọ̀nà iná ló mú kó náà fi máa bí ọlọ́run pé ń gbà ń tọrọ àmì ìwọ ọlọ́run jámì ọ ọlọ́run bá wá fún nírò wípé ẹni tó ń bá ti kọ àkọọ́lẹ̀ pé ó ni ó Wọn wọ́n wọn ẹni tó wọn kọ pé ó ẹgbẹ̀rún àmì kò ní sórí rẹ̀ tó eléyìí ànábì lọ́kàn balẹ̀ ọlọ́run ìpè tó ń pè lọ sí díẹ̀ Islam ohùn rẹ̀ lò ó ohùn rẹ̀ hàn wọ́n ń gbọ́ ṣùgbọ́n nìkan ò ní dáhùn àyàfà àwọn tó lọ́wọ́ bá ń mú kí wọ́n gbọ́ kóra ìjókòó sọ́kà wọn àwọn tí ń gbọ́ nígbà àǹfààní nìkan ni wọ́n máa dáhùn ṣùgbọ́n àwọn tó tetí ọ̀tún wọlé fún tọ́jáde létí òsì wọn ò ní gbọ́ kí wọ́n dáhùn ìpàrọwà fún mi mí ìtùnú ìpàrọ̀nù rẹ̀ mí ìtùnú ọlọ́ni àwọn ẹni tí ń gbọ́rọ̀ rẹ tọrọ yóò yé kọ̀ọ̀rá ìjókòó sínú ọkàn wọn àwọn ò lè dáhùn ṣé bọ́lá ti sọ pé òun fè dídí ọkàn àwọn kan òun sì fè gbogbo etí àwọn kan òun ò ní gbọ́ kí wọ́n sàǹfààní ẹni tí ò gbọ́ ní gbígbọ́ tí í ṣe láǹfààní kò lè dáhùn iná sọ pé laqad asma'ta law nadayta hayyan walakin la hayata liman tunadi gbogbo ariwo tó ń pa gbogbo ariwo tó ń pa wọ́n ń gbọ́ ó tó kí ẹni tẹ́mi bá ń bẹ lára rẹ̀ ọ gbọ́ ṣùgbọ́n àwọn ẹni tó ń pè tí tí ò yé wọ nípa àwọn ẹni tó ń pè ti kú níṣẹ́ tí ò ti kú ẹ lọ yá ọyọ́yá ẹ̀rì pẹ́ tí ò ti kú kálukọ́ máa múra ni àmì ẹni tó ti kú bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ tún yí sọ́tún ohun ọ̀gbọ́n mọ́ àwọn ti kú kò jẹ́ wọ́n gbọ́. wàlmọ́ọ̀tá yẹ̀bẹ̀rẹ̀tọ̀hún lọ. àwọn òkú tí ò gbọ́ ọlọ́run gbé wọn dìde níjọ́ pé nígbà kíyàmà yẹn nípa àwọn tó ń bá sọ̀rọ̀ tí ò gbọ́n tó ń ta ìtì ìkú ọlọ́run sì wọ́n wó kù torí pé ẹni tí ó gbọ́rọ̀ ìsìláàmù tí o ṣe ìsìláàmù tó fi wá kú lórí bẹ́ẹ̀ ó ti kú kún tó gbé sí ó ti kú kún tó gbé sí wàjú sáàmù àwọn gan sàárè ni wọ́n kún tó gbé wọn sàárè ẹni tó gbọ́ nípa Islam tó kọ̀ láti ṣe imani tó kọ̀ láti gbọ́ lọ́wọ́ bá gbọ́ òkú lọ́lọ́run pè wọ́n wal mauta yab'athuhumullah sọ̀rọ̀ pé àwọn tí wọ́n nísìn àwọn kan wà fún kó máa jẹun kó máa jẹun kó máa jẹun kó máa jẹun kó máa jẹun tó bá ti sinmi lẹ́yìn yóò tún jẹun yóò tún jẹun tó bá tún ti yóò tún jẹun yóò tún jẹun àmọ́ wọ̀ la. oúnjẹ tó ń jẹ gan ọ̀ ń jẹ nínú ẹ̀mí rẹ hatta ataqawwa bihi li'ibadatillah pé èmi ń jẹun ni ò kí n lè bá tara rẹ lágbára àti sílọ kẹfẹẹri òun yóò tún jẹ yóò tún ẹ wàá mọ pé ń jẹ sí méje ni ìfun méje lànàbì ní bẹ fún káfíìn ìfun kan ní sì fún mọmìn níjọ tó náà bá gba Islam ìfun mẹ́fà ó nù rẹ láì ṣiṣẹ́ abẹ fún un bá di pé tó bá ti jẹun àbá ó ti yó tó bá ti jẹun àbá ó ti yó subhanallah torí pé táyìn bá ń jẹ ẹ ronú pé ká jẹun láàyè a jẹ́ pé à ń jẹun ká lè bá a fi gbẹ̀mí ronú àmọ́ kẹfìrí òun ń sáyé kó lè máa jẹun pé wà òun ń sáyé kó lè máa jẹun torí ọlọ́ni wal mauta àwọn òkú yìí tẹ́ ń pè tí wọ́n gbọ́n tí wọ́n dáhùn ní àwọn kèfèrí nítorí pé mautal qulub ni wọn ọkàn wọn ti kú náà lọ́lọ́run fi pè wọ́n ní wal mauta yab'athuhumullah ọlọ́run bó gbé wọn dìde tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama ọlọ́run wọn ti kú báyìí dijọ́ gbẹ̀ndà là ń retí eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run. tó tẹ̀lé ó túmọ̀ sí pé mi ń bẹ lára rẹ o ọlọ́mọ bẹ̀ mí náà jẹ́ ìyàtọ̀ gbọ́rọ̀ ọlọ́run tó tágírí ó túmọ̀ sí pé àlàyé ni ọ́ èyí sóko ṣùgbọ́n ẹni tó gbọ́rọ̀ ọlọ́run lọ sọ òkúnu òkúnu ó ti kú ó kẹrin lókè pẹ̀lú wọn ò tí ì gbèsè níjọ́ náà ni wọ́n wá gbọ́ tí wọ́n gbọ́ ṣé tí wọ́n bá wá gbọ́ níjọ́ gbẹ̀dà òkè àmọ́ sọ láǹfààní kan kò láǹfààní fún ọmọ ìyá ni. ثم إليه يرجعون lẹ́yìn náà ọ̀dọ̀ ọlọ́run wọ́n fàbọ̀ sí o ìdẹ́rùbà ni lélẹ́yìí fún àwọn kẹfẹ́ ẹ tètè gbọ́ ní ìsìnkẹ́ ẹgbà kó tó di jọ́gbọ́n dàrú kéèyàn ẹnìkan ò ní sí tí ó ṣiṣẹ́ fẹ́ nìkan jọ́gbọ́n dàrú kéèyàn kálukú orí ara rẹ̀ ní ọmọ àdùn lẹ́yìn rẹ̀ waqalu lawla nuzzila alayhi ayatun min rabbih àwọn kèfèrí tún ní àwọn ọ̀sẹ̀ wọn ní ok muhammadu tún tẹ̀ ń pera rẹ̀ lánàá kí ló ṣe tó lọ́rùn ọ̀sọ́ àyà kan kalẹ̀ fún un náà tí ọ̀sọ́ nǹkan àmì ńlá kan fún un bí kí sánmọ̀ ya àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ya ta ni ó dòó gbà hmm? bí kílẹ̀ ọmọ rí síbẹ̀ náà ni ó rí mọ́ lẹ́sẹ̀ bí kí ara kan sán kí gbogbo àwọn ó kú pé àwọn ń wá mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún anabi sallallahu alaihi wasallam lan nu'mina laka hatta tufajjira lana minal ardi yanbu'a àlè gbọ́gbọ́ ó dìgbà tó o bá mú kí omi ìṣẹ̀lẹ̀ rọ yọ nínú sahara yìí ẹ wò ká tọ́ ọlọ́ọ̀ni. قل إن الله قادر على أن ينزل آية dáwọn lò ìdá anabi sallallahu alaihi wasallam pé Ọlọ́run bá lágbára o láti sọ àmì kalẹ̀ walakinna aktharahum la ya'lamun ṣùgbọ́n ìtọ́ pọ̀jù nínú wọn wọn bò sì sọ àyà kalẹ̀ ni pé bá sọ àyà kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tọrọ wọn ò ní gbàgbọ́ náà ti máa ń tí ó ṣẹlẹ̀ wọn ọlọ́run ọba yóò sì yà jẹ wọn ní kánjúkánjú yóò pa wọn run gẹ́gẹ́ bọ́lá ṣe ṣe pẹ̀lú àwọn tó ti síwájú wa gẹ́gẹ́ bọ́lá ṣe pé wa ma mana'na an nursila bil ayati illa an kadhdhaba biha al-awwalun ọlọ́run ní nǹkan kọ́kọ́ ló mú amọ́sọ àmì míì kalẹ̀ fáwọn eléyìí bí ìbá ṣe pé àwọn ẹni ìṣáájú ìgbà tó aṣọ àmì kalẹ̀ wọ́n pè ní rọ́ wa atayna Thamuda an-naqa lápèjúwe àwọn sámúdá anabi sọ́ọ̀lẹ̀ alayhi salam ọlọ́ni afọ́niràkùnmi mọ́bọ́sẹ̀rọ̀ àtàmì kó lè bá àjẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ríru rẹ̀ èèyàn mọ̀ pé á ọlọ́run ló ṣe yìí àpáta láti má àpáta ràkúnmi ti jáde. téèyàn bá rí yóò jẹ́ kójú èèyàn là pé á ọlọ́run ọba ọ̀gá o ọ̀gọ́lẹ̀ mú bí ha ṣùgbọ́n kàkà kí wọ́n gbàgbọ́ wọ́n ṣàbòsí ṣe wọ́n ṣàbòsí ṣe ràkúnmi wọn pa á. wọn parakùnmi ọlọ́run torí wọn ọlọrun ìyá ọlọ́run dé àbí òde tọ̀. وما نرسل بالآيات إلا تخويفا ọlọ́run náà ayé sọ ayà kalẹ̀ àfi torí àti dẹ́rùbà àwọn èèyàn tọ́lọ̀ máa ń ti rẹ̀ sọ ayà kalẹ̀ ni lè dẹ́rùbà àwọn èèyàn ǹjẹ́ tó bá fi dẹ́rùbà yín náà ẹ bẹ̀rù ẹ̀sìn bá ọlọ́run bò sì fẹ́ n'isi oorun ní ìsìn ẹ ẹ lè ti ọlọ́run wípé kọ́lọ́run ó ṣe tí ọ̀fẹ́ ṣe lásìkò tí ọ̀fẹ́ ṣe tẹ̀sí mọ̀ pé tí ó sórí ibú yóò mọ̀ wá ká ni torí tó ń bá sọ àyàkálẹ̀ gan là ń fẹ́ nígbà tí èsì pé ẹni tí ń wá ọ̀nà oúnjẹ tí ò rí kò àtàwọn tí wọ́n ń sun ojú orin kése kú wọ́n wá o bí wọ́n ṣe yé wọ́n wá o pípé tọ̀ nígbà tá à nílé àwọn gádà yìí wọ́n tiẹ̀ jẹ́ àjà lórí wa bójú máa ń rọ̀ kò ní jọ pa wá ẹni tó sì lọ sun ojú ọ̀nà tírẹ́ẹ̀nì pétọ̀ nígbà tí gbogbo àyè dí bí ojú tírẹ́ẹ̀nì kọ́ nà ó torí pé nìkan ò ní lọ gbẹ́rù bẹ́ẹ̀ o ẹ jẹ́ àsun bí wọ́n sì là ni wọ́n wá tí wọ́n fi bá kú pàdé tọ ẹnìkan kò ní gbóró fún títí kó a sọ pé kú ni mò ń wá à ikú wa o tó àmọ́ rí ń bá sọ àyà kalẹ̀ ẹ̀ ṣá ìgbàgbọ́ tẹ́ bá sì ṣá ìgbàgbọ́ ìparun ń bọ̀ àyà náà là ń wà ìyẹn ni pé á parun subhanallah ọlọ́run sọ nù àyà mi in nasha ọlọ́ni tó bá wù wá á sọ àyà kalẹ̀ fún wa láti sánmà ọrùn wọn yóò wá nàtì títí láéláé ọrùn wọn nàtì àyà wọn títí láéláé tí wọn ní rí gbígbà lọ. ṣùgbọ́n náà bá kò sí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní walakinna aktharahum ọ̀pọ̀lọpọ̀ nínú ètò sọ kalẹ̀ àwọn ń wò pé òpùrọ́ nítorí pé àwọn ti lódodo ọlọ́run lọ́ràn o because àwọn ará yà mọ́ a tó bá kú dodo ni wọn muhammadu náà lẹ́sìn wọn rò pé yé wa ìtumọ̀ àyà àǹfẹ́ àyà àǹfẹ́ àyà mi wọ́n sì rí ṣùgbọ́n ní kò tó àwọn ni òṣùpá pín sí méjì ìdajì lọ báyìí ìdajì dúró báyìí àlàfo ńlá ń bẹ láàrin méjèèjì wọn ni wọn kàn sí wa lójú ànábì sallallahu alaihi wa sallam alukurani tó mú wa ń kọ́ sẹ́mi pé náà ni wọ́n lọ gbọ́ tẹ́ ẹ bá ní rọ́ọ̀nì ẹ̀yin náà múru ẹ̀wà wọn ò rí mú wa ànábì sallallahu alaihi wa sallam àwọn tíra rẹ́gẹ́dẹ́ ńlọ wà lórí mu'jizati nàbí sallallahu alaihi wa sallam níjọ tí àwọn èèyàn ń gómi tí wọ́n fi sàlùwà lánàá tí wọ́n rí tí wọ́n lómi kálukú sì wà ń pọn bẹ fẹyìn náà ìsà kìí sàmì bákan náà ìgbàdá nàbí ń ṣe hijira obìnrin tí anábì tọrọ lọ́dọ̀ rẹ̀ pé sáré oúnjẹ lọ́dọ̀ yẹn làwọn ò rí sáwárí mílíkì wọn làwọn àwọn ò ní àmọ́ ewúrẹ́ yìí àgùntàn yìí ó ti pẹ́ ó ti jẹun kàn yìí àgùntàn tó yẹ pé gbogbo egun rẹ̀ níhàn yìí látàrí ebi anábì wa ni kí wọ́n bọ̀ mọ́ ànábì á sì fọwọ́ ra ní ọyàn wọn bá ń fún mílíkì ń bẹ ó fi kún báàfù ẹ dákun bò ní gbogbo ó ní mílíkì gbà ó fi kún báàfù àbóúnjẹ tán gbé wá tí ò tó nǹkan kan náà bí sísè àdúrà sí kálukú jẹ tó yó bá kété tó gbogbo ẹ lóríṣiríṣiríṣi àwọn àmì tọ́lá ní kọsẹ̀ àbí tìbítà nàbì sallallahu alaihi wasallam ti ń sọ kótó báyìí tànàbí kú ọ̀nbẹ igi tí máa dúró lé lórí kòkúté igi tànàbí òdúró ọ̀nbẹ mọ tí igi bẹ̀rẹ̀ sí sunkún tí gbogbo èèyàn gbọ́rọ̀ mọ̀ tí ń sunkún lórí pé bóòlù ànábì sì fẹ́ fòun lẹ̀ mọ̀ tànàbí tó fọ́ra lórí tànàbí súnmọ́ ẹ̀ tó tó dákẹ́. àbá àwọn òkúta wẹ́wẹ́ tí ń sálámà sànàbí sallallahu alaihi wasallam àbíbi tó ti lọ ṣègbọ̀nsẹ̀ tí tó sì ń dẹ tuntun tó da ìtuntun rẹ̀ sílẹ̀ igi agbọn bí igi agbọn bí wọ́n sì da ìtuntun sílẹ̀ wọ́n sì bo ibi táwọn ẹbí ti ń ṣègbọ̀nsẹ̀ kẹ́nìkan má bàa rí yàtọ̀ sí wọ́n tó ń lọ ṣègbọ̀nsẹ̀ lórí pápá tó ya gbogbo dí rẹ̀ lẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ bo ìhòhò rẹ̀ gbogbo àwọn àmì yìí báyìí kí ni tọ́ka sí kí ni tọ́ka sí. lágbájá nǹkan báyìí lọ́wọ́ á ó ní wàláhì tí wá béèrè náà n'i tó gbé ọ wá nípa wá ṣèbéèrè nípa àwárí ó sì ní wàláhì tí ń gbé mi bọ̀ náà gbàgbé ń bẹ náà àwọn náà ní ìtìjọ́ máa ní tó bá ti fẹ́ sọ̀rọ̀ náà náà mo máa ń tọ́ torí torí gbogbo àwọn àmì àmì àmì sí ipa àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin nínú àlùmọ́ àmì wọ́n wà láì ṣèṣirò láì jìyà kan bá ń bẹ kí n kan nínú ọ̀kan nù ni ọ ànábì ni ọ àmì nínú àmì ànábì ẹnìkan ń bẹ ní ìsìn tí ó sọ fún ọ pé ọmọ àlìjánà ni ọ pé kíni pé ẹ dákun ẹ dákun irú rọọrù eléyìí báyìí àṣírí yín tutù táwọn ọmọ sọmọ gan mọ ara rẹ yàtọ̀ sáwọn ànábì ti sọ fún ọ wà tó gbogbo irú àwọn àmì ńláńlá ni tí ń tọ́ka sí pé òjíṣẹ́ ọlọ́run Sùrákọ̀ níjọ́ tí ń lé ànábì bọ̀ táwọn ará mọ́kà ní kí wọ́n lọ mú wa wọ́n lọ mú wa ẹni tó bá rí mú wa lókù ọgọ́rùn-ún ràkúnmí ni bó mú wa láàyè ọgọ́rùn ràkúnmí ni kì sowó kékeré o àwọn kí náà wọ́n máa ń san díyà díyà èèyàn owó ẹ̀mí ẹni tó bá pa ó sì sáré lé wọn lé wọn títí ó fi rí wọn nígbà tó rí wọn jẹ́kọ́ náwó gán ànábì sallallahu alaihi wasallam ẹsẹ̀ ẹ̀sìn rẹ̀ sì ń wọlé ẹsẹ̀ ẹ̀sìn sùràkọ̀ sì ń wọlé ó ní wọ́n Muhammadu dákun gbà mí mọ́mọ́ pé àdúrà rẹ̀ ló mú mi rí lé dákun gbà mí bí mo bá ti lè yọnu eléyìí mi ò lé ọmọ o ẹ dákun sọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lásán sọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lásán ìgbà tóun àti Abubakar tí wọ́n sá sínú kòtò tí àwọn kèfèrí sì ń wá wọn lọ ìbá àwọn kèfèrí tí ń wá wọn lọ náà nì wọ́n dúró níbi tí ànábì wà débi pé wọ́n ń sọ pé tí Abubakar tọ́kàn ni wọ́n bá wu ẹsẹ̀ rẹ̀ káyọ̀ pé bí kíkòkòrò ọjẹ́ èèyàn lẹ́sẹ̀ tọ́wọ́ sí lè wu ẹsẹ̀ ńkọ̀ bá rí wa ànábì ni à kí ló lérò kó lè ṣẹlẹ̀ sẹ́ni méjì tí wọ́n ń bẹ́ẹ̀ nìkan tọ́lọ́ ń sì kẹta o kò sí ní tí ó ṣẹlẹ̀ sí wọn láburú à àwọn ànábì ọlọ́ọ̀ni tó ń torí di eléyìí báyìí tàkìtà pé wọ ni wà á tẹnìkan sọ náà fọkàn bá lọrùn ẹ tó mí ni <laughs> àwọn èèyàn yìí bá ra wa ọ̀nàmì ni kí ló rò pé lè ṣẹlẹ̀ sẹ́ni tó ṣe pọ́ o kò sì sí nǹkan ṣẹlẹ̀ náà tó ń torí òtò. tó ọlọ́ni wa ma min dabbatin fil ardi kò sí ẹranko kan tí ń rìn lókè pẹ̀ o tẹmọkọ nínú dábàá la wà torí pé àárín lókè pẹ̀ gbogbo tí máa ti ń rìn lókè pẹ̀ tí máa ń rìn lọ wọ́n ń pè tí ń rìn lókè pẹ̀ wala ta'irin yatiru bi janahihi àbí ẹyẹ kan tó ń fò pẹ̀lú ìyẹ́ rẹ̀ méjèèjì illa umamun amsalukum gbogbo wọn ọjọ́ nǹkan kan bí ìbá ṣe pé àlòmọ̀ làwọn náà jẹ̀bi tìyín àlòmọ̀ làwọn náà jẹ̀bi tìyín ìyẹn ni pé àlòmọ̀ èèyàn wà àlòmọ̀ àwọn ẹranko wà àlùmọ́ àwọn ẹyẹ wà àlùmọ́ àwọn àlùjànnú wà àlùmọ́ àwọn ìrà wà tó àlùmọ́ àwọn ẹja wà gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ náà àlùmọ́ àkọ́tọ́ dájú gẹ́gẹ́ bíi tiwa làwọn náà tó àwa là ń kàn ń wura wa kó àníkan là ń bẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ń kọ́ àlùmọ́ kan làwọn náà tó dá dúró kálọ̀ máa ti yín kó máa ti torí pọ́n fẹ́ sáyé kọ́ba tà ló máa mí jẹ́ o kálọ̀ máa ti yín tọ́ba fẹ́ sóríire kọ́ máa wòye sí ìṣesí àwọn àlùmọ̀ yòókù àlùmọ̀ kan làwọn kẹ́ mẹ́yìn náà ti ṣe jẹ́ àlùmọ̀ torí ẹ̀ ẹ má ṣèbàjẹ́ sí wọn o ẹ má ba ẹ má ba òfurufú jẹ́ pẹ̀lú ìfínkèéfín ilé tí oníjẹ́ kálùmọ̀ ẹ̀yẹ káwọn náà rọ ayé tiwọn náà sì rọrùn. ẹ má bà ilẹ̀ jẹ́ pẹ̀lú àwọn nǹkan olóró lóríṣiríṣi tẹ̀ ń dànù lọ́nà táwọn àlùmọ̀ ẹranko àlùmọ̀ ìrà táwọn náà ní ra ayé tiwọn sí o. ẹ má bà omi jẹ́ pẹ̀lú àwọn nǹkan tó wà poisonous tẹ̀ ń dà sínú òkun torí káwọn àlùmọ̀ ẹja káwọn náà má di pé wọ́n parun gbogbo àwọn nǹkan tẹ́ rí yàn ló mọ̀ kan làwọn náà jẹ̀bi tìyín ẹ gbọ́dọ̀ tuntun rí pẹ́yìn fẹ́ ṣàyí kẹ́ bá tiwọn jẹ́ ìdínú tánàbí sallallahu alaihi wasallam fi sọ wípé bẹ́ẹ̀ bá jẹ egun tẹ́ ẹ bá jẹran tó wà lára egun tán tẹ́ ẹ bá so egun yẹn nù ẹ gbọ́dọ̀ fi egun yẹn nù díò tẹ́ ẹ bá ṣègbọ̀nsẹ̀ ìgbẹ́ ẹran yín. ewúrẹ́ àgùntàn màálù ràkúnmí ẹ gbọ́dọ̀ fi nù dí ìjọba ṣe gbọ̀nsẹ̀ tán nítorí pé àwọn àlìjànú eegun ẹran ti yín oúnjẹ tiwọn ni ẹ má wa lọ finugbe gbẹ sọdá rẹ oúnjẹ tí ń tẹ̀yìn náà jẹ búrẹ́dì yín kápẹ́ nìkan ha àwòrán rẹ ẹ wò bó ṣe létí kí náà àlùjánu wá fẹ́ rí nbẹ ọ wá nínú adé wípé tí egun tẹ́ ẹ jẹun tó bá ti lè fi tẹra tó bá ti lè fi tẹ àlùjánu lọ́wọ́ ẹran padà sí lára ni àwọn náà jẹran àmọ́ bí bàbá mu lọ egun náà ló ń mú egun náà ó ti jẹran ara rẹ̀ egun nu àmọ́ tí àlùjánu bá mú ọlọ́run dẹran padà sí la àwọn náà jẹ tọ́ ìgbẹ́ ẹran tiwa ànábì ló ń jẹ àwọn ẹran àwọn àlìjánu ni ẹ má ní wọn lára ẹ má ní àwọn ẹran tiwọn náà lára ìdí nu tó fi wá nu súnà ọ gbọ́dọ̀ rí ihò kan lẹ̀ kó rí kòtò kan kó wá dojú tọ̀ rẹ kọ́ ṣùgbọ́n yá lé àwọn àlìjánu kan nù ṣé tí ẹnìkan náà máa ń tọ̀ sí wọn náà lórí látòkè ó gorí páànù lẹ́yìn ni wọ́n á ń tọ̀ <laughs> ń tọ̀ sí ọ ṣé inú tiẹ̀ náà ó dùn táwọn pé gbogbo tó bá jọ gbà lẹ́jọ́ fún àlùmọ̀ kan làwọn náà àwọn ìràtẹ́rí yẹn àwọn ẹ̀rùn gbogbo àwọn kòkòrò wọn yẹn àlùmọ̀ kan làwọn náà bí tiwa ìwà ni wọ́n ń yọ yín lẹ́nu ẹ máa lọ kó kuná wá ẹ máa kó náà wá ẹ sáré fún wa àlùmọ̀ kan làwọn náà bí tiwa ṣùgbọ́n kò túmọ̀ sí pé kọ́ tẹ́ni fún wọn kó wọn wọlé o ọ hmm. wà ọ̀nà kan tó fi yanjú wọn tí kálukú ó sinmi wọn pa wọn lọ́nà tí ò ṣe náà tó gbogbo orú àwọn nǹkan báyẹn àkèé sí pé ká sọ pé torí pé àlùmọ̀ kan náà ní gbogbo wọn náà fi pé àwọn àlùmọ̀ èkúté wọn máa bọ̀ gbélé àlùmọ̀ òkété wọn ọgbà wọn lẹ́nu tó bá ti ní wọn kọ́ pa wọn kí kálukú sinmi so gbogbo àwọn nǹkan tí bá ti máa níyàn lára Islam ọ̀kọ̀ọ̀kọ̀ pa àmọ́ pa lọ́nà tó dáa kì í ṣe pé ọ̀nà burúkú pé ẹ̀dá náà lù ẹ́ ṣe kínní rárá ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́ni máa ń fọ̀rọ̀ tún náà fi kìtẹ́rì ní ṣẹ́yí. àgbàgbé àgbàgbé àti sọ nípa kankan kò sí ní àgbàgbé àti sọ nípa rẹ̀ náà kúrò á. wọn náà ronú dákun wá nǹkan kan wá nísìn ro lórí ẹ wọn pe ẹ bọt ẹ eh, àfihàn báyìí ro wa kó mu wa kó mu wa ká gbọ́ ẹnìkan ní òkè tó bá jẹ bẹ́ẹ̀ gbọlọlọrun ti sọ̀rọ̀ wípé a lo spare part Mercedes Benz fún Toyota wọn sọ pé sọ wọn sọ ọ ní first alu ahlẹ dhikri nkuntum la ta'ala. ẹnitọ́ mọ àwọn expert ní ká ibi léèrè tẹ́yìn ọba àmọ́ ẹ mú lọ́dọ̀ mẹ́kù so kò sí kò sí nǹkan náà náà sọ nípa ti ẹnìkan tó rí pé ńgbà tó débi àyà yìí pé kò sí nǹkan kan tó lọ́wọ́ sọ náà Al-Qur'an ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ ọlọ́ba ó ní tá a bá kó búrẹ́dì sínú yóò wúwo tó bá o ah olùmọ̀sí mu òdìlé búrẹ́dì nígbà tí wọ́n búrẹ́dì wọ́n sì pé khabaz bàbá bíkà tí búrẹ́dì bá kúnnù sakasaka yìí báyìí yóò wúwo tó bá o máa ní láàrin báyìí sí báyìí wọ́n sì kó búrẹ́dì sí lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe wí náà ni ó ní agbọ́ gbolo awa nu alukur'ani ṣebí ma farratna fil kitabi min shay ó ní à ṣebí Ọlọ́run bá sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹbí àwọn tó mọ̀ nípa rẹ̀ tẹ́yìn ọba mọ̀ a sì lọ bí ẹni tó mọ̀ nípa rẹ̀ alukur'ani mu so torí délé ma farratna fil kitabi min shay tí ọba jẹ́ bẹ́ẹ̀ gan tí ọba jẹ́ pé bọ́lọ̀ ń ṣe sọ ni alukur'ani ìbá ti wúlò dòní torí pé gbogbo nǹkan tẹ̀ ń rò lórí yín àti tẹ̀ tí rò kò sí ìta àrídà rẹ̀ ní alukur'an àti tó yàn bá mọ̀ ṣé wọ́n wò one thousand four hundred years plus kò sá kò sì jí so challenge ni fún gbogbo òwe mi tí wọ́n bá gbé lọ sáwò sáwò àà alukur'an yìí ń bá wọn ṣáájú yìí tún bá wà yóò tún máa bá wọn wí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù kò sì sí kankan kìnìún rìsáàtì kan kìnìún kankan but mind you máa ń fọ̀rọ̀ dín náà kìtàbí mi ṣe é kò túmọ̀ sí pé in details gbogbo nǹkan lè bá nú alukur'an but as principles wà bá nú alukur'an àbí òye wa ẹ̀hẹ́n nìkan sọ pé fọ́múlà kan táwọn mú wa nínú sáyẹ̀nsì kìnìkan kìnìkan kìnìkan ètò wà ń bẹ̀ ni pé. sẹ́rí gbogbo ntẹ́yìn bá ní ń jọ yín lójú yàn kò bá jẹ́ science kò bá jẹ́ technology kò bá jẹ́ agbárí kò bá jẹ́ rọ́ ẹ gbé wa bá mo rò wa àní lọ bá mo rò pé wa torí pé àtàbí'u tàbí' wàtàbí'u la yufradu bi ẹ̀hìn ntí wọ́n máa fà ń tẹ̀tẹ̀. títí táyé dọ̀run ipò kí wọ́n mọ̀ fà ń tẹ̀tẹ̀ náà ni ọ wà alukur'ani ní fa gbogbo nǹkan tẹ̀tẹ̀ níjọ́ tó bá ti fẹ́ sọ alukur'ani di tí wọ́n fà ń tẹ̀tẹ̀ ọpọlọ ti fẹ́ dàrú nù. anything tẹ́ bá come into conclusion lórí ẹ̀ ẹ gbé wá bá alukur'ani ní tí alukur'ani bá ní correct ìgbà náà lọ́wọ́ confam tó bá ní no ìgbà náà ẹ disqualify rẹ̀ ìdí nu ló fi jẹ́ pé. anything tí wọ́n discover nù science kò sí kankan tó new kò sí mùsùlùmí kan tó bá mọ̀ nípa ẹ̀sìn islam kò sínú ẹni tó mọ̀ sí Allahu akbar pé kíni pé Allahu akbar kó wọ́n mọ̀ pé ilẹ̀ rogodo lórí sọ́lọ́ ò ti sọ fún wa náà sọ́lọ́ ò ti sọ fún wa pé Allahu akbar ipe iná máa ń bẹ nínú òkun sọ́lọ́ ò sọ pé wàlbáhárì almasjur tí kò tún sọ pé wàyí dàlbẹ̀ haaru sọ jihad nígbà tí òkú bá gbiná kí ni tuntun ṣé ẹnìkan sọ pé ah, láàrin òkun kan àtòkùn míì ààlà eh, eh, kan máa bẹ láàrin wọn tí èdè kó wọnú ara kí ni tuntun marajal bahraini yaltaqiyani baynahuma barzakhun la yabghiyan wọn ò ní wọnú ara wọn. ẹ eh, àwọn ti sọ́kà nísìnyí wípé iwájú orí ń bì ní control switch wà wọn á ní kíni كلا لئن لم ينتهي لنصفعا بالناصية ناصية كاذبة خاطئة كنترول سويتش كالكو بتوى نعم tòkí wani tuntun tẹ fẹ sọ pé rí mú wá nìsín irọ́ lásán tó pé ilẹ̀ ń yí kò yí kí ni tuntun bẹ̀ tó bá yẹ pé yí lọ́dọ̀ àwọn olùmọ̀kan nínú ẹ̀sìn Islam àwọn ni wataral jibala tahsabuha jamidatan wàhíyẹ tọmọrọ mọrọ sàhàb ó rí àwọn àpáta ó lérò wípé wọ́n dúró lójú kan náà bọrọ gidi ni ṣùgbọ́n wọ́n rìn nírìn ẹ̀sùn òjò apá kan náà olùmọ̀ọ́sìnkú fi rárá rárá kò kò yí ilẹ̀ wà bẹ́ẹ̀ ni nítorí àmọ́ òrùn ló ń yí òrùn ló ń rotate wash-shamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul azizil alim. so eléyìí ọjẹ tó rùn gbogbo èyí tó wù kọjẹ á sára àyà kan tó tọ́ka sí mind you Quran sì science gbogbo nǹkan bima fi dhalika al-ulum náà sì wà nù tí ń dájọ́ lé lórí so kéèyàn jẹ́ olùmọ̀ nípa alukurani ọ̀tayọ̀kọ́jọ́ olùmọ̀ nípa sáyẹ́nsì nítorí pé máa lórí gbogbo tí bá àbí òye wa ẹ̀hẹ́n wọ́n sọ pé sí ojú ló máa ń ríran ni sí ojú ló máa ń ríran láì sí malẹ̀ àbí malẹ̀ lọ́ máa ń rojú lọ́wọ́ tójú máa fi ríran náà náà wọ́n kọ́kọ́ ṣe wọ́n kọ́kọ́ ṣe dàdàrà kẹ eléyìí lọ <laughs> nínú wádìí pé kíní kan ẹ sójú ló ń darí rẹ àbó nídìí mẹ́lẹ̀ táwọn mùsùlùmí ti máa ti pẹ́ wọ́n ti máa ti pẹ́ nítorí pé wa man lam yaj'alillahu lahu nuran fama lahu min nur ìmọ́lẹ̀ tí ò bá sí ojú ọba lágbára jù bẹ́ẹ̀ lọ kò lè ríran tura àti mọ̀ yàrá wa àwa náà la tó àbí bẹ́ẹ̀ kọ́ ni when there is no light ní ìsìn náà ti ń bẹ fún three good hours láàrin ten minutes tó fẹ́ jáde náà bá múná lọ sọmọ pé yọ yọ lẹ́nu tí iná bá tún dé lójijì pọ́gìrì ló ń forí sọ pọ̀ fẹ́ jáde àsìkèsè lẹkùn lórí <laughs> nínú yàrá rẹ sá ó sì máa forí sògiri pé yín gbogbo ló tún àmọ́ tójú ọba fọ́ tí ọba sì malẹ̀ yóò sì nà dáadáa. sẹ́lẹ̀ túmọ̀ sí pé máa farratna fil kitabi min shay eléyìí lẹ́ẹ̀rí táwọn zahiriyya lò nínú ẹ̀rí àwọn zahiriyya lélẹ̀ sẹ́mi àwọn zahiriyya àwọn tí ìmáàmù wọn jẹ́ Dawud al-Zahiri tí agbọ̀rọ̀ sọ wọn tó Ibn Hazm al rahmatulahi alayhima àwọn sọ yìí pé tá à ń bá ń wẹ̀rì nǹkan kan nínú ṣẹ̀ríà yìí á wá sínú alukur'an àbí sunna àmọ́ kìíní ka qiyas kò sí owó àgbọ̀dọ̀ wá lọ́bẹ̀ sẹ́wọ̀n kí qiyas ká fi ọ̀rọ̀ ká fi wéra wọn ká fi jọra wọn gẹ́gẹ́ bí àwẹ̀ tá à gbà nìsí àwọn èèyàn máa sọ pé obìnrin tó lóyún ṣé tí ó bá lè gbà àwẹ̀ ṣé kó máa ṣe fídíà ni àbí ọ ṣàwẹ̀ padà Ibn Abbas radiyallahu anhuma àwọn ni yóò máa ṣe fídíà ni yóò máa bọ́ aláìní oúnjẹ tútù ni o múdù kan àwọn olùmọ̀mí ni tó bá jálùkámà múdù kan oúnjẹ míì kọ́ tí ò oúnjẹ tútù ni kì í ṣe pé sínú àti sàárì táwọn yẹn ń sọ oúnjẹ tútù. tó Ibn Abbas kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ òun wò ó rí pọ́jọ arúgbó ọjọ́ arúgbó bẹ́ẹ̀ ni lábala pé nísìn o nígbà tó lóun ò lè gbà wẹ̀ kò ní lè gbà wẹ̀ gẹ́gẹ́ bí arúgbó tí kò lè gbà wẹ̀ wọ́n jọra wọn lágbọ́n ibẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ní títí dọ̀la táwọn olùmọ̀mí ní rárá yọ sáwẹ̀ padà ni nítorí pé bàbá jọ arúgbó lójú yín lónìí látàrí àìlègbàwẹ̀ kì í ṣe arúgbó lọ́la nítorí pé òun ó bímọ yóò sara kósa arúgbó ò sì lè yí padà kó tún dọ̀dọ̀ padà má láti porúgbó yóò rúgbó wọ sàárè yìí sì ṣe pé léyìí yóò gbóyún wọ sàárè inshàlá àwọn aboyún generally wọn máa bímọ àwọn ó tún di ẹni tó gbádùn lẹ́yìn ìgbà tí wọn gbádùn torí ẹ àwọn eléyìí àwọn fi wé aláàárẹ̀ lásán Ibn Abbas wọ́n fi wé arúgbó eléyìí là ń pè ní kíni qiyas káfí nǹkan wéra wọn ta ló wá jọjù sárúgbó lọ jọjù ni lọlóyún jọjù ni àbáláàrẹ̀ lásán aláàrẹ̀ lásán lọ jọjù tó e, Ibn Hazm ni kò sí ti ń jẹ qiyas qiyas yẹn gan súnà ṣètọ́nù ni ó ní torí pé gbogbo ń tà máa ń ti wá láyé àrínú Al-Qur'an nìyẹn torí pé Ọlọ́run sọ pé wọ́n fọ rọ́tínà fil kitabi min shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tá a gbàgbé láti sọ nípa rẹ̀ nínú alukur'an tó àwọn olùmọ̀mí wa sọ gbọ́dọ̀ fa'tabiru ya ulil abasar ẹ máa ṣe làákàyè ẹ máa ṣàríwòye ẹ̀yin tẹ́ lórí lọ ìyẹn ni pé ẹ lè ṣàkàwé nǹkan kẹfì wéra wọn anabi sallallahu alaihi wa sallam òun náà sì ṣàpèjúwe fún wa. Umar radiyallahu anhu ó ní nǹkan ṣe mí lónìí o wọ́n ní kí ló ṣe ọ́ ó ní mo kíìsì ìyàwó mi lọ́sàn-án anabi wa ni ọ̀rọ̀ ẹ̀yìntà sọ fún mi báwo ni tó bá kó fomi yọnu kọ́nú àwẹ̀ sọ́ba àwẹ̀ jẹ́ ó ní rárá anabi ni náà ni ìyàwó kí fi nǹkan nǹkan nù ìpele yẹn ní kìyàsó tó bá wà nù àbí ní

ká yóò mú aláǹfààní àti màkà púpọ̀ tó wà nínú Al-Qur'an ọlọ́run bá kọ́ran wa lọ lórí àti wá ìmọ̀ aláǹfààní ọlọ́run kọ́ran wa lọ lórí àti nímọ̀ aláǹfààní ọlọ́run bá kó ṣe nítòfin mọ̀ wá ní sábàbí oríire fún aláyé wọ́n nígbà wo ni a wọ ẹ̀rẹ̀tìkáf ẹni tó bá nítọ́dọ́gba jù ní kíkọ́ àkókò àti bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀tìkáf tó tó nìyẹn ti wọ̀ ẹ̀rẹ̀tìkáf sì máa ń bẹ̀rẹ̀ láti òru ọjọ́ téèyàn ti lọ́la lọ fẹ́ bẹ̀rẹ̀ òru ọ̀la bẹ̀rẹ̀ nísìnyí tó rùn bá ti wọ̀ tó a jẹ́ pé kóòrùn tó wọ̀ nísìnyí ló ti wọ ilẹ̀ ọlọ́mọbọ nínú mọ́sálásí náà àmọ́jọ́ tó bá parí ẹ̀tìkáàfù rẹ wọ́n á parí ẹ̀tìkáàfù rẹ tóun bá ti wọ̀ tóun bá ti wọ̀ ẹ̀tìkáàfù tó tán lọ́jọ́ tó fẹ́ ṣe ẹ̀tìkáàfù sọmọ kóòrù rẹ ti bẹ̀rẹ̀ látàná sọ ọ̀sán rẹ tán nìsín ẹ̀tìkáàfù tó tán àmì ẹni tó bá fẹ́ ṣe ẹ̀tìkáàfù lọ́jọ́ ọdún èyí tó dáa jù ni pé kó sì tún máa bẹ nínú mọ́sálásí títí tí ó fi gbàbẹ̀ lọ sí العيد نعم عليكم السلام ìyẹn lẹ́mìí pé wọ́n máa zọrọ̀ ti káàf àwọn táwọn sì jọ ń zọrọ̀ ti káàf àwọn sì tó báwọn sì máa dáná òun sì ti pọkànpọ̀ kó náà bẹ́ẹ̀ náà jọ máa dáná sọtakọ ẹtìkáfọ àbí ọtakọ ọtakọ dáadáa ẹtìkáfọ ọgbà ká tó máa dáná ká máa roka ká máa ṣẹbẹ kò jọra wọn torí pé wọ́n fẹ́ dúró sínú mọ́ṣáláṣí máa ṣèrántí ọlọ́run kí Al-Qur'an so gbogbo àjọṣepọ̀ tó wà láàrin rẹ̀ àtàwọn èèyàn adúrò ọjọ́ yìí so wọ́n fẹ́ jókòó láàrin rẹ̀ àtọ́ náà kọ́ máa rántí ọlọ́run pé wàá ah, lọ́kùn bí ká máa múrógùn lọ́mọ ẹ̀ so ẹlòmíì tó sọ ẹ̀tìkáfọ kọ́ máa dáná fún wa. sọ pé bíjọ́ màá ti ń dáná náà wọ́n bùkátà kẹ́nìkan lọ rí ewédú Ma àbí magi òdùn ọbẹ̀ yìí yóò dùn náà wọ́n níjọ́ mélòó la fi ṣe ọ̀tíkà bí ẹjọ́ tó bá wù ọba kan ọba àfẹsẹjọ́ márùn ọba àfẹsẹjọ́ mẹ́wàá àmì lóṣù nínú nínú ti ṣùgbọ́n sọ pé ọdún kú ogúnjọ́ ló fi ṣe ọ̀tíkà mẹ́wàá taarin àti mẹ́wàá ti gbìn náà ṣùgbọ́n ìrètíkàf kò gbọ́dọ̀ less than twenty four hours ètò kéré jù yàtọ̀ sí ti ìmáàmù Ṣáfi'í sọ ó níṣẹ́jú wákàtí èèyàn lè fi ṣe ìrètíkàf torí pé Umar sọfà nàbì sallallahu alaihi wasallam ipò ti ṣe nálò wọ́n ṣe lérí láyé jàhìlíyà fún òun ṣe ìrètíkàf sáà ìrètíkàf wákàtí kan nínú mọ́ṣáláṣí Kaaba láti gba ayé jàhìlíyà.

Alaikum salaam. dáadáa ẹ lè bá wọn pẹ̀lú kèfèrí mẹ́nà kílómì ẹ lè bá wọn tẹ́ bá bá wọn pẹ̀lú kèfèrí kò túmọ̀ sí pé ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ bá sì bá wọn pẹ̀lú kèfèrí kò túmọ̀ sí pálọ̀ àlá yín bàjẹ́ tẹ́ bá ti sàlùwàlá tẹ́ bá sì bá wọn pẹ̀lú kèfèrí kò túmọ̀ sí pé bọ́yọ̀ ti fẹ́ gbin yín lára rárá rárá sọ eléyìí ọkàn túmọ̀ sí wípé wọ́n bẹ nínú àwọn dáadáa eléyìí táwọn mùsùlùmí máa ń ṣe sẹ́ni tí èsè mùsùlùmí tí máa jẹ́ kó gba islam yàtọ̀ sí tí mùsùlùmí bá ba mùsùlùmí lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ó lẹ́yìn ní yọwọ́ nínú ara wọn ṣáájú kọ́lọ́wọ́n tó forí jìn kíní kejì yín àmọ́ kò sí fún kèfèrí tẹ̀ bá ba lọ́wọ́ náà. wọ́n ní sẹ́yìn lè máa gbọ́ tafsir àbí ìdánilẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti ń ṣe ẹ̀tìkáàfù àǹbẹ̀lọ́n kọ́ má burú lópin ìgbà tí wọ́n bá ti lẹ́mìí pé ìrántí ọlọ́run náà ni mò ń ṣe nítorí pé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fún ẹ a sì ti mọ̀ pé hílọ́kù díkìrì àwọn àlàkọ́tì ìrántí ọlọ́run kí bá àwọn aṣáájú wa ti sọ àtọ̀ ó ní tí àwọn ìjókòó tí wọ́n ti ń sọ nípa àmọ̀ bá sínú ẹ̀ ajẹ́ pé kò sí halakọ̀ zikir yẹn pé ibi ti ń sọ̀rọ̀ ọlọ́run gan-an lànàbì sọ pé ẹ̀mí jókòó nínú ilé ọlọ́run kẹ́ ẹ máa ka alukur'an kẹ́ ẹ máa kọ́ra yín àyàfi kí ọlọ́run ọba kó mú káwọn mọ̀lẹ́kà kẹ́ kó kiri ká yín kí ọjẹ́ ti yín máa sọ nípa yín lọ́dọ̀ fare e ma kò sí wàhálà wọn àtẹ̀yìn ọba ti mọ̀ pé lọ́wọ́ rẹ̀ kò sí torí ọ̀bẹ yín kíkẹ́ máa wádìí pé lọ́wọ́ rẹ̀ àbí lóòótọ́ àwọn ọmọ yàtọ̀ láàrin ọwọ́ ọ̀tún àtọwọ́ sí ẹ̀hìn mọ̀ pé ẹni tí wọ́n ti ń fọwọ́ sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yọ sá hàn sí yàn pípọ́wọ́ rẹ̀ dọ̀tí mẹ́mbẹ́ àbí oṣù tí ọba ti hàn sí pé dọ̀tí ń lọ́wọ́ kò sí wàhálà tẹ́ bá ń ṣe èméjì pé àwọn àwọn ta ni tẹ́ bá ti bá lọ́wọ́ tán lọ fọwọ́ Naam. àkọ́kọ́ ni pé ẹni tó bá ti sọ yà kó lè jẹ mẹ́nẹ́jà irọ́ ni àìmọye ẹni tí ò tí níyàwó ti ń jẹ mẹ́nẹ́jà àbẹ́yìn wádìí tó bá wádìí dáadáa ẹ̀rí tó bá ti competency ni wọ́n wò tó bá wà competent wọ́n jẹ mẹ́nẹ́jà mẹ́rin kí níyàwó ní í ṣe pẹ̀lú pé jẹ mẹ́nẹ́jà jẹ mẹ́nẹ́jà nínú Islam kò sínú májẹ̀mú kó o sì lè máàmù kó o ti níyàwó kò sínú májẹ̀mú so ṣùgbọ́n ń bẹ́nu tó dáa jù kí lè má mọ̀ ọjà kó ti níyàwó ìdí ni pé lọ́dọ̀ màlìkíyà nìyàwó ìdí ni pé wọ́n ní àyè tó gàgàn láyé aṣíwájú tí ń ṣíwájú àwọn èèyàn nínú ìjọsìn wọ́n máa sọ pé à ìmáàmù tó níyàwó yọjà àbùkù torí ẹ̀ kò níyàwó lọ́dà jù wọ́n máa kó wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wa bọ̀ ìwòsílẹ̀ experience nípa tó lè ṣẹlẹ̀ ọmọ sí ẹjọ́ dá so àmọ́ kò sínú májàmú ntáwò dáàbò ṣìyàn síwájú pé kó ṣe sọ láti wọn nìkan má alukur'ani ké anábìlẹ̀ nìkan má alukur'ani ké jù ní ọmọ síwájú àwọn èèyàn nù sọdá tí wọn máa jọ dọ́gba pé gbogbo wọn jọ dọgba nínú mímà ké gbogbo wọn jọ dọgba nínú àìmá ké àjẹpẹ́ ẹni tó nímà nípa súnà jù nítọ́ mà nípa òfin jù so gbogbo wọn tún jọ dọ́gba. àjẹpẹ́ ẹni tó kọ́kọ́ gba islam nínú wọn gbogbo ọjọ́ kan náà gba islam àjẹpẹ́ akbaruhum sinna ẹni tó dàgbà jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láwùjọ tí wàá lónìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ táfi ṣe lè máa mú gan láwọn àyè ibì kankan wọn mọ alukurani kì rárá khasara so ńgbà tí lè máa mọ bá máa ké ẹ dákun àwa ń kọ́ sẹ́wọ̀n kó àwa á máa kú tó àwa kúkú kọ́ ni afọ́ọ̀sì bàbá yẹn síwájú ara wa tí sì ń bá wa sọ láti jẹ jojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bá àwọn èèyàn sọ láti jẹ torí pé anabi sallallahu alaihi wasallam ó ní la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọ láti ẹni tí ó bá ké fatia ẹni tí ọba máa ké náà bíi aláìké náà kọ́lọ̀ wọn bá wa tún ṣe àwọn tó ń má alukur'ani ké ní ọmọ síwájú náà kì í sì ṣe pé ilé wa níjà lè máàmù ilé lè máàmù kí ní kan gbé rọ́ lásán. ẹni tó mọ alukurani ilé lè má mú wọn mọ alukurani kí lápèjúwe kí wọn àlàfẹ mú bẹ so àwọn akọkọ wọn ti ẹsẹ ilé làdáni ilé bàbá kágbé ni ọmọ wọn sì mọ alukurani kí mo rò pé yé wa níta nílò àwa ti pàtì láwùjọ tiwa ẹrí pọpọlọpọ àwọn ọmọ nísìn adúpẹ́ fọlọ wọn gbìyànjú gan àwọn bàbá bàbá tí ẹ sì tì síwájú wọn kàn máa gẹrẹ mangalóbi kí ni jẹ mangalóbi àwọn ọmọ kéékèèké gan máa wò pé ah kí ni léyìí so ó ti yẹ ká ìpadà ọmọ abẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ látàdúgbò kí bàbá kan máa kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ dókítà àdìgbò lù máa ń yàn lọ́wọ́ á ṣe kú ni ẹ ṣe kú ọ̀ máa ṣe ẹ fà wọn máa náà lè máa dán o nígbà tí a bá dán o tó máa ah à ń dán yín wò ni pé ń bàbá kú bó lẹ́ẹ̀mọ́ sí lẹ́yìn wa mo rò pé wa ẹni tó bá gbọ́n kò sójú tì ń bẹ̀ wà láì pé ọmọ ìgbọ́ ọbẹ̀ ó sì ṣe ara ń tirú abẹ́ ni ń dá wọn wò ni bàbá kú sì ara rẹ̀ pé wọ́n máa ké ni èyí tó ń ti jàǹbá àwọn èèyàn ti tó bá gbàtọ́lọ̀ ọmọ wọn yìí wá sì yẹ ká máa ìṣagídí ìṣagídí ẹ dákun bá jọ́gbìn náà pé àmọ́ ogún ọdún láti èèyàn ẹnìkan nù jẹ́ máa ń fógun ọdún òun sì máa ṣe dáadáa àjò débẹ̀ ọwọ́ àdìjọ́ gbẹ̀ndà òkè àmọ́ ọlọ́run á ní àwọn èèyàn yìí fógun ọdún ọ̀dà wọn lẹ́sìn nù ẹ dákun tó bá máa ń tiwa nìkan wàláì nìkan nù wọn ọmọbi tó wọn gbà lọ. àmọ́bi tó ráwọn nẹ́bì kan sọ pé táwọn tó àwọn bá tó wá pàwà ọwọ́ adé fógun ọdún òfin dàwọn èèyàn lẹ́sìn nù ẹ dákun kí lèèyàn máa sọ ìdí nù àwọn èèyàn ronú pé responsibility ni àwọn kan máa wò pé wọ́n pa àwọn lè máa mú wọ́n pa àwọn lè máa mú àpọ́nlé rọ́ọ̀n ni wọ́n á ńlá kó náà sànù wọn. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka